ṣàbíyẹmọ ìkan ṣọkọ ibo ló wà ta ló gbé wọn ẹni tó gbé wọn máa díù pẹ̀lú ẹ̀ máa díù pẹ̀lú ẹ̀ máa make pé mo rán lẹ́wọ̀n nítorí pé àwọn méjèèjì wọ́n wà important sí meeting tí mo fẹ́ ṣe lẹ́nìí. ẹ kò sí problem màá mọ̀ kọ́ mo fẹ́ ṣe màá mọ̀ kọ́ mo fẹ́ ṣe sí náà. yẹ àìnáwó lóore ṣe ń lóore. What is the problem? Wow! Ojú ẹ̀ look familiar. Ìkọ́kọ́ ni ìyàwó mercy. No no, ó dà pé wọ́n ni ìyàwó Ronaldo. A ṣe wedding ẹ̀ lọ́jọ́ sí. Ṣé nílò rè? Now ní sùúrù, ṣó àwọn status méjì tó wà ní báyìí, wàá provide ẹ̀ fún mi. Tó o bá ti provide ẹ̀ fún mi, màá dì pẹ̀lú ẹ̀. Right now, provide àmẹ́jì fún mi torí pé ó wà important sí meeting tí mo ìtúrẹ̀ wà ní báyìí lónìí. Ṣé mi lóore wo tí wọ́n jẹ́ pé jókè ló ń crack? Má dánwò, you are now in Nigeria ó sọ mí di kọ̀mẹ́ndé àti mò ń ṣeré i'm not joking mo serious lọ́rọ̀ tí mò ń sọ yìí tó bá ti provide àwọn èrè yẹn fún mi kò sí wàhálà èmi àti àlẹ́jọ́ ṣùgbọ́n tó o bá provide àwọn méjèèjì fún mi how i'm going to deal with you. mọ́tò tó sẹ́ǹsì mi nìyí o torí pé ó máa dé ní mi ìṣègùn mi ò gún mo ti wò pé tó bá ti dé báyìí a máa gbé lọ church a máa lọ ṣe thanksgiving ní church a máa dúpẹ́ lọ ọlọ́run pé ọlọ́run ṣeun eléyìí tó ṣe yóò yé mi. èmi send mọ́tò èmi send mọ́tò èmi ìjọ lèmi send mọ́tò sí ẹ èmi ò kì í send mọ́tò mọ́tò kéré ní kan tẹ́mi máa send èmi máa send caterpillar máa send bomb pèlè máa send trailer ńláńláńlá èmi ò send mọ́tò. mo bá ṣe mí tì pẹ̀lú wọn lẹ́nìí lẹ́nìí mo bá ṣe mí tì pẹ̀lú àwọn méjèèjì wá àmì yèjì fún mi mo fẹ́ ṣe mítìn pẹ̀lú àmì yèjì. ẹ gbà mí o ẹ gbà mí ẹ máa. lágìjù ni bàbá ti gbàgbé wọn. ẹ bá kọrin. lágìjù ni bàbá ti gbàgbé wọn o. àwọn ọmọ Ísírẹ́lì wọn kì í bẹ lágìjù. ẹ sábà rẹ̀ mo lágìjù ni bàbá ti dá wọn lọ́lá. Jésù káwé láṣì ó yà gbẹ́sẹ̀ rúdì má sùn hmm. ọjà má jẹ mí nà ah. láìpẹ́ jù ó yà gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ jésù jésù bẹ́ẹ̀ ṣé ìwọ ló yàn dúdú tó ń jayé bí òyìnbó èmi náà yàn dúdú ń jayé bí òyìnbó ẹgbẹ́ mẹ́sì kẹfún mi ní nẹ́mà kẹfún mi jẹ́ ìrìn àlọ́ pẹ̀lú ẹ̀ àwọn ẹni tó fẹ́ bá ṣe mítì nìyẹn if not meeting yóò lè wá mo play one cup. bẹ́ẹ̀ yẹ kọ́ máa ń fọkàn balẹ̀. orúkọ jẹ́ ẹ̀rọ mi lè wọ ọjọ́ pa wá ó yà kí ah! náà kó mú ẹ bẹ́ẹ̀ yẹ. Ẹ fún mi ní Messi, ẹ fún mi ní Ronaldo, ẹ fún mi ní Neymar, ẹyin ọmọ kékeré ní now. viu? Foi eu. olórí ìwé òkòwò àkúre peter ẹnìkan ọ̀bàjẹ́ ẹnìkan ò lè dá táyọ̀ lẹ́dí ọ̀gá wèrè àkúdà wèrè wèrè kí n sí ọ nítorí mi sí ọ̀dà olórí ibú rẹ rí two thousand òkú àkúre ayé ò lè dá bá tún wá bì. my dear nǹkan tó ṣẹlẹ̀ nílé lẹ́ẹ̀kan yẹn mi ò láìkẹ́ o torí wèrè ẹ bọ́lẹ̀ nínú káà ẹ dẹ̀ wọn ẹ lọ fún lọ́wọ́ ta ló sọ pé kò lè hàn mí kí ló fún confidence wípé nǹkan tó wà lọ́wọ́ ẹ̀yẹn kò lè lámọ́ yín lọ́wọ́ tàbí kó bò yín jẹ ta ló tiẹ̀ sọ wípé kò gbébọn dání oríṣiríṣi pranks làwọn wèrè yín ṣe ń sin náà. yes it is true but at the same time gbogbo ẹnikẹ́ni tó bá ní ẹ̀mí láti ṣe rere burúkú ní ṣẹlẹ̀ that is my belief wọ́n ní wọ́n gbé da wọn sókè ìbọn da wọn kò ní ràn wá sórí one thing about Fowó Wednesdays ọlọ́run mọ̀dé tó fi ṣe gbogbo nǹkan ọlọ́run tó fún àwa lówó pé ká máa ná ó ṣe owó yẹn kò ṣe torí àwa nìkan àbí mọ̀lẹ́bí wa nìkan tó ṣe pé gbogbo àwọn èèyàn tó bá surround wa mo rí gbà bó ṣe dúró lẹ́nu ọ̀nà wa mo rí pé as a mad person ahọ́n ọ̀nà sí kò wà bí ẹni pé ó fẹ́ dà nǹkan rú ó rí pé ó kàn mọ́jú tá kí mo sọ̀kalẹ̀ mo tún lọ bá mo ní kí ló need wà á rí bó ṣe sọ̀rọ̀ mà á rí i pé ok the best ni pé bóyá ebi ń pa ni kí n fún lówó hmm. in fact pẹ̀lú èrò ọkọ tèmi mọ̀ yìí pé tó bá tiẹ̀ ní èrò àìdá lọ́kàn kò lè work that's just just be careful tí n bá tiẹ̀ dé limit tí n bá rí bẹ̀ máa ní kí wọ́n fẹ́ gba lè kúrò ní kí ló ń ṣe iwájú ilé wa no no no eh, no no ah. eh, eh, my my my love let me tell you this sori ìṣẹ̀dá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run dá àwa kan torí àwọn kan bẹ́ẹ̀ ni àwọn kan bẹ tí ẹ ti lówó lórílẹ̀‐èdè yìí o tó jẹ́ pé torí pé wọn ò mọ̀ yìí pé ó yẹ ká máa ṣàánú ló jẹ́ kó yẹ ó tán lójú ayé wọn fowó wẹ̀ wọ́n ní mò ń fi owó wẹ̀ tèmi máa lówó tí mo fi ń fi wẹ̀ omi tó bá ń sọ̀ síta yẹn kan ló yẹ kó máa tó jẹ́nu ẹ̀ so ìyẹn tí mo ṣe fúnru wèrè yẹn kódà tí má tó wèrè mi lọ́la màá tó ṣe lánàá I will continue to do good because àwọn náà mọ ìwo lọ́lọ́run ṣe tó fi ṣàánú wa iṣẹ́ wo la mọ̀ tá a ṣe tọ́lọ́run sọ pé ó yá ìwọ náà máa jayé lọ you understand me so anytime anybody tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́nu kejì ẹ̀ you understand me eh, èmi náà kì í ṣe then o pé mo wojú ẹ̀ mo rí pé mo mọjú takí tó yẹ pé mo rí pójú ẹ̀ bá lé ní bí wèrè wèrè tútù ni wèrè yẹn. ẹ eh, kò ṣe jọ pọnà. tó yẹ pé wèrè tó gbóná ni èmi náà ò ní sọ̀kalẹ̀ i will never try it i will never try it kò fẹ́ hmm, God is in control God is in control now báwo lè fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ travelling yẹn next week báyìí. ah mi ò shift date mi i am travelling ẹ mọ̀ pé sọ pé kí n change date yẹn no no no ṣe mo fẹ́ lọ sinmi ni let me just go for vacation please. ṣe but tó bá fẹ́ lọ sinmi ó yẹ kó yẹ ká jọ plan ẹ̀ ni. mi change date yẹn mo ti sọ fún tẹ́lẹ̀ ẹ náà lẹ́ni kí n mú date yẹn náà wá ẹ lẹ́ni mú date yẹn ah, ẹlẹ́kẹta tí màá dẹ̀ change date yẹn let me go ẹ jọ náà. Ah, two weeks. ṣé o wa lọ pẹ̀lú àwọn how you going with the children. Ọlọ́run ṣàánú wa ni. mọ́tò tiẹ̀ ti pọ̀ jù ládùúgbò yìí ah Ọlọ́run o. mọ́mí eléyìí lè fẹ́ rà báyìí. ẹ mo ní fifteen naira náà ti tó yé mo kàn fẹ́ fi rónú ni mo ti rìn rìn rìn ó ti sún mi. ó dà mí kò sí wàhálà. láìsàn gan tiẹ̀ ti fẹ́ẹ̀ tán. ó pọ̀ mama, tó lọ gbé mi nìsàn ọmọ ti bá mi sèmí sílẹ̀ nílé. ẹ rọra fi ṣíbí rẹ mi ò kí lo ṣíbí just anyhow bẹ́ẹ̀ yẹn. ẹ jẹ́ fún yín lóúnjẹ. o ṣe ọkọ mi. Mm. Ọlọ́run ṣàánú. àmín wo ọmọ mi kan ni mò ń wá. ọmọ yìí wo nìyẹn mà. ọkùnrin báyìí ni ṣùgbọ́n ara ẹ̀ ò yá. ara ẹ̀ ò yá. ara ẹ̀ tí ò yá yẹn rẹ̀ bí ìgbà tí ó ní eh, àrùn ọpọlọ díẹ̀díẹ̀. ọmọ wèrè nìyẹn. Ọlọ́run ṣàánú ọlọ́mọ ẹ̀kọ́ ọmọ wa yá wèrè ọmọ ẹ̀kọ́ ọmọ wa yá wèrè. ṣé mi lóore ló ń jẹ́. ṣé mi lóore ṣe mí lórí ládùúgbò wa yìí wà ní àyè ìgbórúkọ yẹn rú mo ṣe tẹ̀lé ah, ẹ bá ti sọ má ṣọ̀tẹ̀ nìyẹn àwèrè ah, má ṣọ̀tẹ̀ nìyẹn. kí ló pé má ṣọ̀tẹ̀. àtọmọdé àtàgbà má ṣọ̀tẹ̀ la mọ̀ sí gbogbo àdúgbò wa má ṣọ̀tẹ̀ ni everybody wa má la mọ̀ sí. má mo dáràn mo dáràn ṣé mi lóore ni mo sọ ṣé mi lóore ni. Ah! àmọ́ ṣé mi lóore dáràn aṣọ tèmi. tó bá ṣàti bá mi rí ìwọ ṣáà bá mi dìímú bá mi dìímú bá mi kó gba àwọn èèyàn kan bá mi dìímú. láwọn máa yẹ bá yín mú wèrè èmi ò lè dá wèrè mú un kò sẹ́ni tó lè bá yín mú bí akẹ́ fún mi nọ́mbà yín ni tí bá ti bá yín rí kí n bá yín pè kí n pè yín pé kẹ wàá mú nǹkan yín fúnra yín pa ti rí. ẹ ó dà ó yá. zero eight zero three two five four three four seven one. Ah. pè yín bí bá ti rí tó bá ṣe ah. ṣé ẹjọ ọwọ ẹjọ ń yín mọ. máa jẹun. Ha ha ha come, come. Come, come. Come. Come. No, no, no, no. no. Look, look, look. ṣé mo fẹ́ rẹ́ mọ́ kó dàfí mọ́ mi lọ́wọ́ ni I know what I'm talking about babe òun ni mo rí mo dá mọ̀ náà. ṣé mọ̀ wípé ká máa rí dúdú ká máa pè é pupa ó máa ń cause problem láàárín ọmọ ìyá méjì ṣé mọ̀ pé ọ̀rọ̀ tó lágbára ni ẹ jẹ́ ká rí òkodoro ọ̀rọ̀ yìí ká tó ti ojú oníkà mẹ́sàn-án kà ó. Ah, ah. kí ni nǹkan tó ń sọ ṣé ẹ̀ ń dá ọ̀tẹ̀ ni ọ̀rọ̀ tó ti sọ fún mi tẹ́lẹ̀ ah, ẹ wo ẹ má dá ọ̀tẹ̀ o. ọ̀rọ̀ tó bá sọ fún yín ẹ ẹ má dá ọ̀tẹ̀ kò ń bà á tì rárá ẹ kú lé o. báwo ni kọ́ ẹ káàbọ̀ báwo ṣe wà pa. tóbi káàbọ̀ hmm? bọ́lá jàmbá yàrá bẹ̀ṣọ́ káàbọ̀ bọ́lá wúrà wúrà. kí ló ṣe bọ́lá àti wúrà tó ń lọ ìgbà tí mo dé wọ́n ti fẹ́ máa lọ́n tiwọn tẹ́lẹ̀ bó kàn ṣe dé yẹn náà wò pé um, wọ́n kàn ti sáré pé káwọn máa lọ báwo ni. Tóbi bó tiẹ̀ fẹ́ bí ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ tó wà ní abroad yẹn ṣé wọ́n ti dẹ̀yìn. <laughs> wọ́n ti dènà wọ́n sì wà lọ́hùn. Mm-hmm. ọ̀rẹ́ mi àbí wọ́n ti dé ọkàn fẹ́ gbogbo nǹkan tí wọ́n mú bọ ọmọ gba àwọn dìsáínà gba àwọn òfẹ́ káwọn káwa náà jẹ́ ẹ̀bẹ̀ jẹ́ káwọ̀ ọ̀rẹ́ náà jẹ́ ẹ̀bẹ̀ àwọn oníjẹ́jú akọ̀ jẹ́ díẹ̀ ọ̀rẹ́ mi. Ah rárá nà án bẹ̀sítì mi ló jẹ́ nà án ẹ̀gbọ́n màá dé mọ́ àní sọ fún un wọ́n sì wà lọ́hùn. ọ̀rẹ́ mi. bọ̀ ní àdúgbò wa mo rí èèyàn kan tó ju ẹ̀gbọ́n yẹn tí mi dẹ̀ lè ṣí wọ́n mú. as in you mean what, what are you trying to say me me understand it. ẹ tí mo dẹ̀ ń sọ yìí ó ya wèrè gan ni o as in wèrè pọ́nbélé ni tó ti jájà. kí ló ń sọ wèrè o máa fẹ́ gbọ́n mi wéwèrè ẹgbọ́n mi ò sí nàìjíríà náà wọ́n ti máa fẹ́ tí ò sí nàìjíríà kó máa fi wéwèrè mo ẹ wo mo láìkè e tó àìpé eré ni ẹ bá mi stop ẹ o ti máa lọ fẹ́ gbọ́n mi wéwèrè wèrè láwọn máa ń sọ yí wèrè ah, ah, ah. ẹ. kò mí ìnà tó ń try láti wí ni pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó máa ń upload tó máa ń post lórí Facebook mọ̀ gba àwọn tá a máa ń rí tó máa ń wọ designer yẹn ó ní pé ọlọ́bìnrin wo ni mo gbọ́ sọ lẹ́nu yóò gbọ́kọ̀ tó ń sọ ni ó ń fẹ́ gbọ́ mi gbé wéèrè wéèrè ẹ wo mi láì má máa fi nǹkan báyìí bá mi ṣeré mọ́ o má máa fi nǹkan báyìí bá mi ṣeré mọ́ mo fọlọ́ọ̀ bá bẹ́ẹ̀ o ẹ wo. tóbi abúrújẹ abúrújẹ mo fẹ́ jẹjà mo fẹ́ jẹjà. ewo lele. mo ní mo fẹ́ jẹjà òkè mo ṣeré ni. níbo ọjọ́ lórí ibùkún ló fẹ́ jẹ. Ah, ẹ gbà mí. òkè lórí mo ṣe ni òkè mo ṣeré ni mi ìṣeré náà. ẹ gbà mí ibo ni padà lójà pẹ̀lú asínwín. ho èmi lásínwín ìwọ sọ fún mi pé èmi asínwín náà tẹ́mi kí ni ìyá aláṣọ yẹn ta tó ẹgbẹ́ dání ewúrẹ́ máa ń jẹ léèsì ni. ṣé lè gbádùn gíní ló máa ń jẹ. impossible ewúrẹ́ ò lè jẹ léèsì i tell you now òkè mo ṣeré òkè mo ṣeré mi blow me now. ẹja mi o ẹja mi o ma ti lọ ẹja mi o ti gbàjà mi lọ. wẹ́rẹ́ yọ ẹ olùyọ ẹ yọ. ẹgbẹ́ mi ọdún bẹ́ẹ̀ mi. madma olè ayọ̀lẹ̀. ẹgbẹ́ mi ọdún bẹ́ẹ̀ mi. olè olè olè olè kẹ ládùúgbò mi ń bí. ẹ̀ẹ́ ìwọ ló lè àbí. Ah ah! play I Oh no no way! ló ń pè mí lólè. àwọn ẹbí ọmọ ẹ ló ti dá bẹ́ẹ̀ àti ilé mọ ó lé ní òrọwẹ. ẹ bá mi dára wẹ ọ ajá mi ni o ajá mi ló gbé ẹ bá mi dára sẹlẹ dá. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ. iṣẹ́ fún ayé àpàjẹ́ kúwòrè kúwòrè kúwòrè kúwòrè. ṣé kí n sáyẹ àpàjẹ́ àbí tí àyẹ̀ ẹ̀ máa ní kúrò ẹ̀ máa. ẹ jọ ẹ jọ ọdún pé àbí tí àyẹ̀ ẹ̀ máa ní kúrò ẹ dúró ẹ dúró ẹ jẹ owó ọjà mi ẹ jẹ owó ọjà mi kí lè lè ṣe fún yín. bàbá ó lé ní ó lé lé lé eléyìí já lé ní. ọjà mi ni ọjà mi ló jí ewu ọjà mi ló dá sílẹ̀ ọjà mi ni. dúró ṣé torí owó lẹ fi ń lù báyìí kó sọ owó ni. sẹ̀yà tó tọ́ sólè òun là ń dá fún yìí jẹjẹ wàrà jókòó tí ọmọbìnrin dẹ pariwo pé ó ti ó ti ó ti gbé gbọ ọjà òun bí èlùbọ odidi kan ló ti dàrú bó ṣe wà ní ó ti dàrú gbẹrù. ní sùúrù ṣé wọ́n ló lọ jà. ó yẹ ẹni sà. sùúrù ṣé wọ́n ló lọ jà. èmi mọ́nà ọjà ìgbọ̀jà mi ló ti dànù bọ́jà mi ni. torí wo lè fi ṣe báyìí. oye ni wọ́n jẹ. ẹ ló lówó ọjà yẹn. two thousand. níbo three thousand ni àpò méjì lọ dànù ló ṣe ẹ náà yàrá three thousand ni sàmúlò. three thousand bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. lọtẹ bá wà lù pa kílẹ fẹ́ máa sọ. di o lè ní sẹyà tó tọ́sọ lè o là ń dá fún yín. ó ti kọ́ ẹ̀ ní ẹ̀tọ́ láti mú òfin lọ́wọ́ ara yín tí ọwọ́ ìjọba bá tẹ̀ yẹn gangan ẹ máa fèsì dúẹ̀lẹ̀ it is very wrong. ẹni tó bá ti jalè nínà ní kí ọ̀nà pa bó ṣe wà ní ẹ̀dá di. three thousand naira lẹ pa all right ládìẹ ah, má sọ pé ẹ fẹ́ san o n fẹ́ bẹ́ẹ̀ ọmọ yìí kọ́ fún yín o. no ẹ má ṣe ẹ má ṣe ẹ má ṣe kọ́ fẹ́ san ṣáà. three thousand àbí gba ah, three thousand ẹ̀yin boys ẹ̀yin náà ẹgbà ilé kẹyìn. ẹ ṣe o ọmọ ya o ya na jẹ ká máa lọ. o ya sábà jẹ. òjò la bàbá o òjò la bàbá o yẹ kí kọ́kọ́ ṣàyẹ̀ ẹ̀pà o yẹ kọ́kọ́ ṣàyẹ̀ ẹ̀pà ni o. olùkọ́ ẹ̀gbọ́n ìwọ ló máa ń jábà dùn nílé àbí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn ògùn ẹ dáadáa. àgbà ah, ah, tí mi ṣe ọmọ kékeré tó ń lò wọ́n jàre ṣé ti ẹ̀rí ìtẹ́gbẹ́ wa láti ah, ó korò tó jẹ́ pé ó korò bàjẹ́ kò tó lè mú. ó mọ̀ pé tó bá kò mìíràn lọ̀rẹ́ àwọ̀ o ní ọ̀bà ara dọ́gba ọlọ́wọ́ sọ láyọ̀ ẹ̀ka àbánilé yòó ẹ fún mi lóúnjẹ o ọ̀tẹ̀ ti dé o ẹ dákun fún mi lóúnjẹ o torí ó wá lánàá kò wá lónìí ọmọ kò wá níyan o. èmi náà ti rẹ kalẹ̀. ẹ ṣe mo dúpẹ́ o omi lẹ́nu ẹ fún lómi omi lẹ́nu omi mẹ́fà ni mo kọ́ fún ọ̀rọ̀ ní àná só ti yá amúta ni omi kọ́. kò sómi. máa lọ omi tó omi tó tó tó tó tí mo kọ́ fún ọ lánàá ọwọ́ ajé yọkan ni. màámi ẹ àti ẹ̀gbọ́n kó la kí ẹ̀ wá ṣá irú wà ní ti wèrè tẹ̀ ń pọ́n lé ó kọrin wá ẹ tó lọ fún ẹ tí bá gbóúnjẹ lẹ̀ kí ni pákéjì tẹ̀ ń fún wèrè. ọkọ mi kò kúrò náà bẹ́ẹ̀ ṣe bí torí ẹ̀yin ọmọ mi náà mo ṣe ń sọ rẹ àmọ́ bí tẹ́lẹ̀ náà ó dé gbogbo bí ẹ bá sì ti dé pé bá ti ń sàánú dandan kẹ́yìn náà ráàánú gbà ìdí náà. ẹ ò tọ́ ni ìbọ̀rẹ́ fún yín pákéjì. lòdì ń ṣe láàánú tèmi ni. ó ga o ẹ ń gbà tètè wá ṣe láyé wá sán lórí tó ń kọ. orin gan ni wọ́n yé dàmú bọ́ bá ti yọ orin ni wọ́n yé mọ̀ pé hàn ó dé. ọjọ́ orin pákéjì kúrò ẹ̀yin náà náà ìsìn kúlẹ̀ bí ní kí wọ́n yọjú sí yín ni ẹ̀ bàbá ẹ̀rọ mi sí. ọmọ ṣé o. Ah, ṣàlè pé kẹ má lè jẹ tẹbi ra káàdì. èdè èso owó káàdì owó káàdì kéèkì ó ní pélé ìrànjẹ ń wo ọwọ́ rẹ̀ ò ní bẹ́ o. ẹ̀rí wàá bí tàtijọ́ ẹ̀rí wàá bí ti gbà ní ẹni wá olúwa wa orímọ̀láyé wà ọmọ rẹ̀ màláìka já pa ó já ọ̀tán jésù ìránṣẹ́ ìránṣẹ́ náà ó ní ọmọ tó ti rìn lọ tó ti lọ lọ lọ lọ lọ hmm. ẹ̀mí sọ pé ó máa padà wá ẹ sáré ló máa fi rìn padà wá. Hmm. ẹ yẹ ẹni bẹ́yẹ kúnlẹ̀ yẹn rè dá málàkà wọn já ẹni tán ọkà já yẹn pa ọmọ yẹn rè sọnù ọmọ yẹn rè ti ya òòrè ọjọ́ pípẹ́ ọ̀n ní orúkọ ọlọ́run má ṣe kiri o má wálé ẹ fọkàn balẹ̀ ẹ gbọ́. ẹ ẹ jọ ma this interpretation lẹ́ẹ̀kẹta wọn gbọ́ ẹ màláìka méje sọ̀rọ̀ wọn náà tó fi jẹ̀bú subtitle ni mo fẹ́ fún yín. ẹ nǹkan tí ẹlẹ́mìí sọ ni pé mm. ọmọ yín tó ti wà ká lọ tó ti trek lọ mm. wọ́n ní àwọn màláìka wọ́n fẹ́ dá padà sí online wọ́n máa wọ́n máa fà wálé màláìka mm. kárí go. Ah! ẹni ọrùn o ó sọ kalẹ̀ arábìnrin mm-hmm. ẹ sọ fún ìránṣẹ́ wípé ṣó ní owó mm-hmm. owó gidigidi mm-hmm. àwọn màláìka ń sọ fún mi wípé kó gbé owó wá àwa yóò ti ṣe rọpàdà àwẹ̀ mm-hmm. àdúrà mm-hmm. àpẹẹrù àwọn bàbá mi ọṣọ bàbá mi bọ wọn fi fọ ọmọ rẹ̀ wálé àdúrà yóò sì gbà ọmọ náà yóò sì wálé. ó rọ́bì. yes ma mm. wọ́n ní ẹ fẹ́ jẹ international banana wọ́n ní pé ọmọ yín tí ó ti lọ wípé ṣé ẹ ní owó lọ́wọ́. owó rẹ̀ pọ̀ owó wà owó nìkan màláìka àwọn ní owó nìkan ló wà bọ́dì yìí wọ́n ti gbé lọ lé pálẹ̀ bí ẹ̀mẹ́rin. Ah, ọlọ́run lè yẹ kí ìyàbò kò rí bọ́dí ilé tí mo wò yìí wọ́n ti gbé lọ lè panel bíi ẹ̀mẹ́rin abẹ́ máa jésù olúwa. ọtí ti pọ̀ lára ẹ̀. ẹ màláìkà àwọn first body àwọn first body kọ́lá àwọn lò mọ́ wọn ní fara wa àmọ́ owó owó wà àmọ́ wọn lọ́mọ tó ní first body. hallelujah nà. hallelujah. hallelujah. hallelujah. owó mm. gidi mm. àdúrà ẹ̀mí gbogbo mm. àwẹ̀ kánú pupa dúdú funfun wọ́n ah. fi ṣe gbogbo ẹ̀ ẹ wo wọn ní orí lábìsì ibi la bọ́dé náà mama ẹ dìde kálá tọ́ ka dùn ẹ jí pẹpẹ ẹ wà láìka aláìka káàbọ̀ ẹ já abẹ́ sẹ́ra padà fún yín. ìwọ dúró sí balùwẹ̀ ìwọ gbọdọ̀ wọ ẹ wọ ẹ wọ ẹ má bọ̀. ẹ ẹ ẹ ọmọ ìwọlẹ̀ ẹ yẹ má bàbá yìí ẹ yẹ má bàbá. káwá yẹn sọ pé wọn ti resolve pé tí ìmọ̀ ta ni kí yẹn máa jámọ́ lọ́wọ́. irọ́ ni no come hallelujah amen ọlọ́run ṣeun ọlọ́run ṣeun beautiful beautiful oh mighty no ẹ máa retí mi as early as eight o'clock tomorrow morning bí èkó nìjẹ́ sọ́ọ́ nìkan ni mbà dé Àbújá lẹ́ mbà dé Àbújá lẹ́ ni but first flight tomorrow morning thank you thank you gbogbo dọ́pọ̀ sí màá kú lọ́wọ́ immediately náà bẹ̀rẹ̀ sẹ́ thank you very much wow <laughs> hey, okay okay okay okay okay thank you thank you mo appreciate ẹ ṣe ẹ ṣe thank you. congratulations. oh thank you very much thank you very much. ṣé o contact mo sọ fẹ́ pé mò nine months ago. yes I remember. from the federal ministry of works. yes the renovation of the defense headquarters. yes ni mo gba call at last. ẹ̀mí ni mo wí ní ọ̀rọ̀. my congratulations. with this the funniest part of the ni pé wọ́n ní kí n report all with all the documents after the work immediately immediately no no no no no no no wow. no no I don't know I don't know this is too much billions of naira good money has come abeg this man be who wey come seriously let's thank God and this thanking God is not only in this city alone okay, we are praying out right now lásìmá you go in now and take it out your that's your bikini. it's called skimpy wear. skimpy wear then i no go in. màá lọ wọ jeans ní kékeré with that uh, eh, short uh, eh, something. Okay. this uh, eh, higher level i am taking you iron level. okay. The ti bọ́ place. Yes, yes. Club to one. When you are going to the airport, yes. if you want to travel out, you call Corrado Melo. But tonight, mo fẹ́ lọ, mo fẹ́ kí lọ dàjí, wọ́n ní hotel, then that night club. Okay. So are we going club? We are going there. We are going to the place tonight. And uh, that one, um, do we need at least, at least, just more Have a little more cut off sample. Okay. Oh, what's it about? I should go and change. Go and change. Give me 15 minutes. I'll be right back. Oh, no, Okay. Ten minutes. Congrats. Oh, thank you very much. Oh, oh, oh, oh. no. I you never wake up. You never wake ṣẹlẹ̀. ṣé mo màálì ni mi màálì náà. ṣọlá fún mi nìkan ni. yóò lè kọrin fún mi ni. aláyé mi lè á bá ẹ̀ náà èmi àtàwọn mẹ́sì àti rọ̀lájò àti nẹ́mà àti máa ṣe bísẹ̀sì papọ̀ ní mi ní ọkọ̀ pẹ̀lú ẹ mo fẹ́ ṣe pẹ̀lú ẹ ó kéré sí mi mẹ́ ó wẹ́ sí mi. o máa lẹ́bù fún ẹ wo tí o ti rí i tó fẹ́ lọ gba bẹ́ẹ̀lì lọ́wọ́ wọn àbí mo fẹ́ fẹ́ràn ìkójọpọ̀ dárúkọ mẹ́sì tó wàá gbà àbí kí máa kí fún kí fi kan mílẹ̀ mi ò ní fi bẹ́ẹ̀ o ó mọ̀ age mate lèmi àti Ronaldo àti Messi àti Neymar. àmì ìmọ̀ àgbáwo ni wọ́n náà mi mọ̀. ó fọ́ thank you ó bìlí pé age mate ni wá. ṣé ìwọ mọ age mi. ìmọ̀ èjì ẹ̀. ó mọ age mi náà. bábí ìmọ̀ èjì ẹ̀. ó mọ̀. eléyìí kọ́ tó fẹ́ lọ gbà lọ́wọ́ Messi àti Ronaldo náà tó bá fẹ́ tó bá kọ́ ní fún mi máa fún ẹ. kí wọ́n á kọ́ ní fún ẹ mi nífẹ̀ẹ́ wọlé agodo orin báyìí torí gbogbo orin tó wà nílẹ̀ agodo àwa la kó pàṣẹ lè máa bú mi pé mo jí olórin kan kò yẹ. láwa gbà wọ́n fẹ́ fún ẹ. à kí ni rè ẹrù òfin lélẹ́yìí ọwọ́ ẹ lẹrù òfin wà nice one. fún ẹni ẹ kò sí pẹ́lẹ̀ náà. ṣé yóò wà fún ẹ mú fún ẹ yàrá kí fún ẹ kí n wá. bẹ́ẹ̀ lélẹ́ ò ní ọ̀nà. tó fẹ́ àbò fẹ́. jẹ́ ìwò náà tó bá níyọ̀ máa gbà tó bá ti níyọ̀ máa fún ẹ padà. ẹ máa lọ gbà lọ kò níyọ̀ tó fẹ́ àbò fẹ́. ṣáà bá mú tó bá níyọ̀ màá jẹ tí o bá ti níyọ̀ máa pọ̀ padà fún ẹni máa fún ẹni kan padà ní o. kò níyọ̀ náà. o dẹ̀ ń jẹ́ sí lálẹ́ àti lálẹ́ màmá abiyá mi tí wàá kọrin fún mi sí àbò kọrin fún mi mọ́. Ah! anyway màmá lè jẹ màmá lè jẹ o ṣe tó bá di jọ mi màá fún ẹ lórí ìwòsàn ilé báyìí òye mi èmi bá sára lóògé èmi kọ́kọ́ lọ pé ní máa ṣọtí a máa máa máa. Ah, máṣọ tẹ̀wọ́ ti scam mi nìyẹn o. torí nílò láìpẹ́ rẹ̀ pé ẹ ti máa gbọ́ àwòrán ìrìnrìn orin. bàbá gbọ́dọ̀ láìpẹ́ kò sí wàhálà. tí máa ti sọ pé ní máa ṣọ tẹ ló ń kí máa ṣọ tẹ ló ń bọ́ máa ṣọ tẹ ló ń kí mẹ́. tí máa ti kọ́ni lọ́wọ́ ẹlẹ́gbẹ̀rún àforísí ẹ máa jù ọ sí torí pé ìlú gọ́mìn láyé ìrìn láyé o. já gọ́ọ̀mù kí o dáàbò bò tọmọtọmọ. fún yín rìn. àwọn wòlíì yẹn. hello. hello. ẹ wo dọ̀nà ẹ wo dọ̀nà. ẹ ló mà ẹ alàgbà sákíọ̀sì ló sọ̀rọ̀. wòlíì ẹ kú iṣẹ́ olúwa ọlọ́run àtúbọ̀ ràn yín lọ́wọ́. ẹ ẹ wo àwọn fi ìsìnpáyà kan àwọn ọmọjú ni alálà burúkú kan mọ́jú yìí ni àjọ náà papọ̀ lẹ́ẹ̀kan náà lórí ọmọ lórí ọmọ yín tó ní gángan lórí bẹ́ẹ̀ ni. lórúkọ jésù alábí ìran bí mo níṣẹ́ lórí mi tọmọtọmọ ẹ jọ kí kí ló tún ṣẹlẹ̀ báyìí. àwọn màláìka wa jẹ́ kó yé wa pé hmm. ewu ń bẹ lóko ló ń gẹ́ ló ń gẹ́ fúnra rẹ̀ ewu ni. ẹ wọ́n ní ó pariwo bíi tẹkino mọ̀kánná. ẹ o bẹ mọ̀kánná. ẹ ẹ o bẹ mọ̀kánná. ẹ wọ́n wá tún sọ pé ó ló bẹ jẹ ìtàlẹ́sọ̀tà banana ọ̀rẹ́ yà kí ló ṣẹlẹ̀ tí àwọn gan fi kánná. bẹ́ẹ̀ni. ẹ àwa wò pé ẹ jẹ́ kí mò ń gbọ́ mò ń gbọ́. irú ìṣẹ̀lẹ̀ gangan àwọn wòlíì èjìlá ra àbá ṣe kiri. àwọn twelve àwọn dọ́sìn ni wòlíì. mo ti gbọ́ ọlọ́run agúgú bá mi ràn yín lọ́wọ́ èló wà ní èló wà ní gbogbo ẹ̀ máa já sí báyìí. ẹ ọ̀rọ̀ owó ẹbí ọdọ ìṣàkọsí. ọ̀rọ̀ owó ẹ má bínú dáadáa. àwọn màláìka network wọn fèrè tẹ́lẹ̀ ẹ wọ́n ní one twenty èló lẹ pé. ẹ ẹ one one twenty. one twenty one twenty. ẹ wọ́n ní àgbò funfun. ẹ àgbò funfun rẹ̀ náà bá wọn ó ti wọn lọ́jà. ẹ wọ́n ó ti wọn ó ti wọn ó ti wọn lọ́jà láyé tó máa fún wọn ní owó. àwọn àwọn rẹ̀ bá pa. ẹ ẹ envelope ẹ̀hẹ́ àwọn àwọn àwọn wo àwọn aládùúrà tá a bá pè àbàdùn àjàgbé envelope èèyàn kọ̀ọ̀kan ó dà mo ti gbọ́ ọlọ́run á ràn mí lọ́wọ́ ọ̀rọ̀ ọmọ ni ṣó ṣàdáyé lójú pé àá rí i. yes ma ẹ ẹ. mo ti gbọ́ o mo ti gbọ́ o. Hmm. màámi mo ń sọ fún yín several pé àwọn people mo ò trust wọn four one nine ni wọn. ìwọ ọmọ yìí ee ee ah. o mọ nǹkan kan o dá nǹkan kan mọ ìkúnlẹ̀ abiyamọ ò ní jẹ́ kó rí wàhálà. ṣe ẹgbẹ́ yìí méjèèjì máa ra fọ́kàrí so gbogbo tẹ̀ ń ṣe tẹ̀ ń ṣe gbogbo owó màmá yẹn bẹ́ẹ̀ ṣe lọ́gbọ́n ń pin tẹ́ ń pin ẹ jẹ́ kí n mọ̀ ẹ fẹ́ yọ mí ní sẹ́ẹ̀tì ṣé ilẹ̀ mi màláìkà tí mo rí ẹ̀mí tí mo ju gbogbo ẹ̀ tí mo ju rábí tí mo ju sàkámàǹdè ṣé ẹ wà ń bẹ̀. àwọn ọ̀dẹ́ sàkámàǹdè ṣé wọ́n yìí tù láwọn ẹ̀ ẹ̀ mi o. ṣé rí ẹ ti fẹ́ máa yọ mí ní sẹ́ẹ̀tì lórí ọ̀rọ̀ yá ẹ̀ máa dẹ̀ tú wèrè sílẹ̀ ah! fún mi kìkìkì dára ní àpò. irú ẹlẹ́mi kò ní bẹ̀rẹ̀ màláìkà máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́. wọ́n mi ò bá o torí inú bí sọ́ọ́rí. màláìkà mi máa ṣe o ti dẹ́ ẹ̀gbẹ́ rẹ̀. sọ́ọ́rí tó bá yẹ kí àṣírí tí bàbá bá dé owó ìyá jọ máa pín tí mi ṣe fún yín èmi ọ̀wà àárò pé ó jẹ́ bàbàrà débi pé tọ́ iṣẹ́ yìí bá ṣe fún mi wá tó wá pọ̀. ṣé bẹ́ẹ̀ pé àdúrà tí yẹn máa ń gbà náà ni wípé tí n bá ṣoore kéńkélé ọlọ́run jẹ́ kí n rérè púpọ̀. bẹ́ẹ̀ni. èyí làwọn olóyìnbó fi máa ń sọ wípé you rub my back I rub your back. rub my back. Mm, I rub, rub your, your back. ọlọ́run rọ́ọ̀bù báàkì ara wọn. ẹ ṣe kò ní ẹ jẹ́ mi ó tẹ̀ ọ lọ torí ọ̀bàrà mi. ó dà ó dà ó dà ó dà ó dà ẹ wo. Eh, eh, ẹ lè má rí mi next week eh, mo travel mo ní meeting pẹ̀lú àwọn òyìnbó mi ní US tí bá ti kó ń bẹ̀ màá sáré yọjú sí wọn ní UK company mi tó wà ń bẹ̀ mo fẹ́ wo ibi tí wọ́n bá ṣẹ́ dé wọ́n ti bá ti dé ní ọ̀sẹ̀ tó tẹ̀lé ó mì pé màá lo ọ̀sẹ̀ méjì tá à ní ríra ẹ sáàmọ bá ṣe tèmi lọ ẹ ti gbọ́ tí bá ti dé mo ní nǹkan ròdòdòdò kan tí mo fẹ́ fún mo fẹ́ mo fẹ́ wá bí ẹlẹ́sẹ̀ lọ́dún báyìí mo fẹ́ kó jẹ́ pé tẹ́ ẹ bá ń lọ sí ṣọ́ọ̀bù ẹ mọ ní kọ̀ọ̀kan tó máa gbé lọ tẹ́ bá lọ rajà ní bódìjà kẹ mọ raru kẹ nírú. nírú ẹlẹ́ ọlọ́run ọba. ajé tó tún ní ilé lẹ́yìn kẹ́ lè mọ kó èlùbọ́ kó nǹkan kan sí. mọ́tò bẹ́ẹ̀ ni. àfìgbà tí mo jẹjà bó <laughs> mo padà jẹjà. congratulations àgbà. <laughs> ẹ ṣe mo dúpẹ́. ẹ̀yin sábà bá mi ṣètò ẹ máa ṣiṣẹ́ tèmi bí iṣẹ́. Ah, tó ọmọ kọ́ àlọ́wọ́. o ti parí. ẹ wò lé ayọ̀. o ẹtẹ Baba, ẹ mo wá yíyọ o kìnìún ẹ̀yà Júdà ẹ mà ṣe o bàbá Jésù Olúwa wa. àmín alàgbà. àdúrà yẹn ti gbà ọkọ yẹn ti balẹ̀ wọn á rí ìyanu bọ́tò ní ẹ̀rùn ẹ má ṣe mí ní kíákíá ẹ gbà káàdì yìí òun gbà ẹ káàdì rẹ mú èyí Ọlọ́run tó parí iṣẹ́ ẹ débẹ̀ náà rọra kẹ́ fún wọn ní káàdì yìí wọn á ṣe interview wọn ẹ dédé irun ẹ má paasi ní kíákíá ẹ má pẹ́ o ẹ má pẹ́ o alàgbà ẹ má má pẹ́ ẹ ẹ ti sùn máa lọ. ẹ sà máa ṣe bẹ́ẹ̀ yìí sọ fún mi fẹ́ẹ̀dẹ̀ lọ́la màmí sọ pé mo jí débẹ̀ láti lọ bọ́sà ilé anútẹ́ni kí n yípo lẹ́ẹ̀méje yẹn ṣé mo tún máa ṣe kí n tó máa lọ báyìí. ó ilé aṣẹ yẹn kó máa lọ ní kí ẹ̀ẹ̀méje péré àwọn agbọnrin wa ní náírà agbègbè ẹgbàá ọlọ́run o ó máa ṣe o ìní ìmú ẹ̀yà àjùjà ẹ̀ṣẹ̀ ò bàbá. ọjọ́ yẹn náà ṣùgbọ́n mo ní kí n padà wá sọ fún yín pé mo padà lùsì iṣẹ́ yẹn. o máa lùsì rẹ. ní o wá síbi ní iṣẹ́ ọlọ́run ní mi jíṣẹ́ ní mi fíṣọ́ yẹn sọ́fọ́ jí kọmẹ́sùn jí kọmẹ́sùn yẹn wọ́n sọ fún aago mẹ́rin ààbọ̀ mi sọ́fọ́ kó o ti jí kó ṣe kiri kó gba ìbùdó má ti ṣiṣẹ́ lọ. iṣẹ́ ọlọ́run ti parí wo abẹ́sẹ̀ owó èrè wọ wàhálà kọ́rí ònìyàn wẹ́lẹ̀ di ònìyàn. ẹ mọ̀ pé èmi náà kò lè wọ̀n mi káyé mi má dà mo gbìyànjú tó mo jí ẹ wò mo jí very early o very very early kódà gan mi ní parọ́ yín omi tí mo fẹ́ fi wẹ̀ gan láàárọ̀ ọjọ́ yẹn mo ti pọ́nlẹ̀ kó hmm. ba lè má dàbí pé omi ló máa fún mi problem mo wẹ̀ normal time ṣùgbọ́n mọ́tò ló fa ẹ̀dẹ̀ mọ̀rọ̀ olúwa ìgbà tí màá fi débẹ̀ wọ́n ní wọ́n ti gba ẹni tó máa ṣiṣẹ́ yẹn kí n tó dé so bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ bá lè bá mi pè wọ́n padà gẹ́gẹ́ bí ìránṣẹ́ olúwa kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ olúwa bẹ́ẹ̀ wọ́n gbà mí. mo sọ fún ọ máa fèsì sàlẹ̀ jù. kó èfèlì sàjẹsì sàlẹ̀jì yẹn ní oríta wà fèlì ti ọta ọ̀nà wà fèlì ti ọ̀nà sango sàlẹ̀jì rè pọ̀ sàlẹ̀jì rè pọ̀ gidi gan o ó bẹ̀rẹ̀ ló ṣẹlẹ̀ bàtà rẹ̀ ò wọ ààrẹ. ìyá kókó ó ṣe ìràpadà làwọn ṣe ó yá gbọ̀n bó ṣe ń bọ̀ yẹn iyẹ̀pẹ̀ bí gbọ́dọ̀ bá yẹn lọ ọjọ́ àjò. ó yá máa lọ efele ọmọ àyẹ̀wò. ni wọ́n ní ẹni tó bá fẹ́ kú wọlé ẹbí wa tó máa fi jára bẹ́ẹ̀ jáde. ìwé ìwọ̀n rẹ̀ ṣẹlẹ̀ ìwọ̀ tí o ti ṣe kiri o ti sunkún wa tẹ́lẹ̀ àti jẹ kó rí ẹ̀rìn ẹ̀rìn ayọ̀rọ̀ kú má rẹ̀ náà kò lọ ẹ̀kúnrẹ̀kúnrẹ̀ turn turn around turn around ó yá àyẹ̀wò gbéra hmm, má lọ àjọ àfọ̀ forty four kúrò gbéra ajá rẹ̀ gbéra títí wájú àti kàdá àjọ. ẹ ti pẹ́ dé. wọ́n ti gba báyìí lọ ọ̀nà báyìí náà gbà. ọ̀nà báyìí náà gbà. ọ̀nà àmì o. Ah, ah, ah, ah. ta ni ẹ ìwọ ta ni ṣé wọn máa rí ni. ẹ fẹ́ ara mi. tóbi ma tóbi lára mi tètè pé àwọn wòlíì kẹ́kẹ́ pé wọ́n á. ayọ̀ wá jùlọ rẹ́jà yìí rẹ́jà yìí fẹ́ láyé fẹ́. ẹ ẹ ló mọ̀ ẹlò ẹlò. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ a wà ní a wà ní sọjí. àwọn alóore ń kọ́ ni. ráàdì bẹẹsẹ. ìkan náà màláìka ló ní kán jí kámọ́tò. bẹẹsẹ bẹẹsẹ máa ma jẹ. ẹ ọ̀rọ̀ kánú ẹnìkan ni ò fẹ́ wọ́n fẹ́ kán kánú sí ẹ̀kan lẹ́sẹ̀. a ẹ kí lè sọ náà. wọ́n fẹ́ kán kánú sí ẹ ẹ ẹ amákòye padà àdá àwọn alóore ti ṣiṣẹ́ lọ́wọ́ àpè ìpadà. ikọ́ tu rẹ̀ ikọ́ tu rẹ̀ fún ọ̀fù rẹ̀ ọ̀fù rẹ̀. o pọ̀ létí owó ṣùkùṣù fẹ́ gbọ́dọ̀ fọ owó létí owó ṣùkùṣù létí ẹ jẹ́ mẹ́rin má jẹ́ ṣé fàájì owó lẹ́ o. ọmọ aláàrẹ̀. mami ibi táwọn bíbí ó dàbí pé wọ́n wà club àbọ̀ wà kan ni o. tó wà pé ìsọjí alágbàmẹjẹ ni wọ́n ṣe lọ́wọ́ tó wà pé tó wà pé ìsọjí alágbàmẹjẹ shut up wọ́n ti wọ́n ti kú wọ́n ti bá fóònù. ok ẹ wo ok yíṣùrù ṣe. Mami! mommy. Mami! mommy. Mommy, Mami! Mami! dàbí ọ́ mami irú ayé wo lélẹ̀ sórí ọ̀nà mami mami ta ni mo fẹ́ kí pè báyìí ta ni mo fẹ́ pè ẹjọ́ ẹgbẹ́ mi ò ẹjọ́. àfúnni lóúnjẹ tá a tún fọjá jẹ ẹwọ ẹ kò ṣàlàyé nǹkan fún mi ẹni tó ní kí n kò ní wá rà. sáàkì ọ sáàkì ọ kẹrí ẹni tí wọn bá ń lọ wájú máa ń tẹ̀lé e ìlú ọjà ọjà pátápátá. wá bẹ̀ sí mi seven five six seven àbọ̀ ọ̀bọ̀ ọ̀sẹ̀ mi. kí ni mo ṣe. nígbà tá a ní kó lọ kó àwọn ilẹ̀ wa kí wọ́n lè mọ̀ pé owó ti dọ́wọ́ wa ọ̀tọ̀ làwọn tí mo ní kó lọ kó ọ̀tọ̀ làwọn kó lọ kó wa mo rò pé yóò lọ kó àwọn àbúyé bẹ́ẹ̀. Ah, ah, Ibrahim Dede ọ̀kadà wọn sínà àwọn ti gbogbo àwọn àwọn tata ìmẹ́ta. àwọn tata ìmẹ́ta. Oh, àwọn láàyè mo rò pé yóò tún lọ fi lọ sí yóò lọ mú bẹ́là wa àbí ayaba sínà bẹ́là. mo rà ayaba méjì àti sínà alága kìlọ̀ àwọn tó lò kó ọ̀nà kó wa pé kọ́mọ̀ pé ẹrù ti wà ní o àwa ló kó àwọn. àwọn tàkùnà pẹ̀dá. àwọn tẹ̀ ń wo ìbọn mú ní wọn. jẹ́ ń parọ́ fún àwọn eléyìí tó bá mú wọn títọ́ báyìí wọ́n á tún mú ìbò lọ. lẹ́yìn ọ̀ya òrùsí àná ẹ wo ẹja yẹn níbẹ̀ ẹja wo yẹn ti ẹja yẹn mẹ́ma ma já. ẹ sọrí wọ́n mọ̀ wọ́n mi tiẹ̀ sọrí wọ́n ti fọ ọwọ́ mi gbà yẹn ẹ mọ̀ tàbí ní ẹsẹ̀ tẹ̀ ẹ àwọn tí wọ́n gbẹja tẹ̀ wá wọ́n láti jẹ́ dúró àtẹ̀yìn bẹ́ẹ̀ wọ́n tún gbẹja fún. ẹ wo ẹ fún mi ní slim case ẹ rubilashi ẹ root Come on, Alàgbà! ẹni tí ò rí wa kò rí nǹkan kan o. ẹni tí ò lá ẹ kò lá nǹkan kan. ẹni tí ò fọ ẹ ò fọ nǹkan kan. ẹni tó bá ti gbọ́ yín máa yẹ ti ṣamọ́lámọ́lá ẹ tó bá ti gbọ́ nípa ayé ẹ̀ ti dojúrú olórí burúkú nìyí ìgbà tí mo ti fọ́tẹ̀ ìjọ ṣàkúṣàkú lánàá mo ń sọ pé ṣàkúṣàkú òjò orin tó gbà lábí létí mi tí yìí ti bá yín o bí ẹ ṣe wà yín yín dẹ̀ ti bàjẹ́. kó tó di pé ẹ lo gbogbo mẹgàbáìtì yìí tán ẹ sáré bá mi lọ síbi tẹ́kẹ́jà sí ẹ bá mi ṣe pọ́tàkì ẹ. rírọ ẹja rẹ tútù kan mu wa. ẹ ẹja tútù ẹ ẹ fún wa ní cold fish. ẹ jẹ́ tuntun nìkan lè máa rí. bí ẹ ṣe wá ìṣìmọ́ rí o ẹni tí ò lórí ìwà náà lórí burúkú yín báyìí ni màá mi ń sá kiri tí mọ́tò fún gbàgbọ́ tẹ́tẹ́ wọn kíkan. ìjẹ́rẹ̀ yìí ẹ̀jẹ̀ ìdùn náà ṣé wọ́n tẹ́ sáwọn náà tí màá mi fún mi lẹ́fi ṣe ogbó ìburúkú lẹ́fi mọ́ tí. ayé yín lè máa bàjẹ́ ni ẹ̀ ní ìfúnpá lọ́dún ẹ̀rọ ìburúkú ọ̀nà orí dàkú yín ẹ̀jẹ̀ yìí. ẹ̀yọ́ ìburúkú ọ̀nà ṣẹ́yìn níbo lọ ti lọ́ọ̀lù sí ẹ̀ bí ilẹ̀ mímọ́ níbo làwọn gẹ́rì wá wà gbàdú mọ́ lọ́ọ̀lù dé. gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi pátápátá sọ fún gbogbo àwọn tó jókòó yìí. tí bá sọ fún wọn sí ṣé wọn ni wọn fi mí ṣe yẹ̀yẹ́. àdìlọ́ba ṣebí mi mo ní kó sọ fún gbogbo wọn sọ fún wọn. ìwé tẹ sọ pé rí lọ́jọ́ yẹn ẹ̀gbọ́n mi ni kódà wàhálà ẹ̀ ni èmi àti mọ́mísí mi kó sí látijọ́ yìí orí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ibẹ̀ ni mọ́mí mi náà ti ṣàgbákò ẹsẹ̀ tó ń dùn wọ́n ó tiẹ̀ ti sú wa àmọ́ bí ta fẹ́ rìn sí torí bí mi ṣe wò rẹ̀ mi rò pójú lásán ni mọ́ àmọ́ bí ṣe ń bí mi látijọ́ yìí ojú ló ń tì mí tí mi ṣe mọ̀ bí mo ṣe lè explain fún yín nígbà tí Jọládé sọ fún mi pé máa bá mi wá solution sí i ó ní mo ṣe wò wípé okó òsì gbọ́dọ̀ máa fara pamọ́ fẹ́ tó máa wẹ̀ ẹ dákun ẹ ṣàánú mi. ẹ ṣé kò jù bẹ́ẹ̀ náà lọ ẹni tó lọ́rọ̀ ní bó ṣe rí gangan nìyẹn kò ní ìdíkàṣẹ máa gba bí ẹni gbàgbọ́ ọtí mi. Hmm, Jọládé ṣorí ẹnu àgbà báyìí ló fi ti gbó gbogbo àná aládẹ mọ̀ pé ibi tí wọ́n bá pè lórí ẹni okun ò gbọ́dọ̀ fi bẹ̀ tẹ́lẹ̀ ìwọ ni olórí wa ìwọ ni kó jẹ́ ká mọ kókó ìpàdé ìpàjáwìrì yìí bẹ́ẹ̀ ni ṣàpátá àbá ìlà ń sítọ́ bí tó bá yí láàyè jù ó máa ń lọ́wọ́ kan àwọn náà ni. bẹ́ẹ̀ ni ṣàpátá pàrà bá ìlà ń sin itọ́ tí itọ́ bá yí láàyè jù ńkọ́. ó ti lọ́wọ́ kan àwọn nínú. <laughs> tó túmọ̀ sí wípé àwa la rínú ènìyàn kẹ́ni yẹn tó sọ síta àwa la gbé ẹ̀yìnkùlé mọ ifá tó wà nígbòdù. 不。 <laughs> ó sọ fún wa ni ká ní pé ìwọ ti sọ fún àwa àwa ti gbìjà ẹ láti pẹ́tipẹ́ àmọ́ nígbà tó ń sọ ọmọ lókù ní òun ò ṣe òkú kí wàá ló kan àwa bá mi gbé òkú retẹ́ tó lóun fẹ́ jẹ gbèsè ọ̀kẹ́ méje nígbà tó sọ problem ẹ fún wa àmọ́ máa gbọ́ tóbi lọ́ba nígbà tó ti wá sọ fún wa báyìí <laughs> gbogbo wa yìí a máa ràn ẹ́ lọ́wọ́ gbogbo problem tí ẹ̀gbọ́n ẹ ní gbogbo ẹ̀ máa solve kò sọ fún àwa wípé o ṣetán láti darapọ̀ mọ́ wa. mo ṣetán láti darapọ̀ mọ́ yín tó bá ti ẹ́ pàrọ̀ ẹ̀gbọ́n mi máa yá gbogbo kọ ikọ̀ tẹ́ bá ní kí n ṣe mo ṣetán láti ṣe ẹ dákun ẹ ṣàánú mi ẹ má kẹ́gbọ́n mi bàbá ikú. ẹ níwọ̀n ìgbà tó ti darapọ̀ mọ́ wa ah, iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn ah, ah, ṣé bọ́ ṣe ń bẹ̀rẹ̀ iṣẹ́ náà nìyẹn tí gbogbo wa dẹ̀ mọ̀ wípé ó ní ètò kéékèèké tó yẹ ká ṣe ah, ah, ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ náà. jẹ́ kí n má kọjá ni àbórí yín ti dàrú lọ́rùn yín ni bẹ́gbẹ́gbẹ́ ni lèyẹn gún yẹn wùrà tọ̀ èmi wà nù ọ́n tí wọ́n á máa sùn tì yín ẹ̀yin ọmọ aláṣẹ́wó àdúgbò wẹ́wẹ́wẹ́ báyìí kẹ́ ẹ tó wá dá lójú ọ̀nà ní àyè. ọgọ babaláwo tó kún fún ẹrẹtí rántí oníṣègùn tó mọ ní inú ògbésí karahun ti karahun hmm, káre o. ìyá rẹ gbọ́ àwọn tó bí ọ gbọ́ ẹdúnà èmi lẹkùn rúnà tẹ pé mo gbọ́ ọyá àfira tẹ ẹ bá kú òlójú ọ̀nà orí yín ó burú lọ́rùn yín nìsín ṣé bí wọ́n lò wẹ́ jù ni. mẹ́bí babaláwo tó gbọ́ fáwọn pìyọ̀ wọ́n tiẹ̀ ló mọyún ìgbínú kara wọn. ó wàá wẹjú ó mọrú àwa táwa bá ọ lálejò ìwọ wá ń pa wá lónìí náà bì. Ah, ah. ẹ̀yin èwo kí lẹ fẹ́ ṣe ṣe ẹ fẹ́ gbógun ọ̀nà dèmi ni ó ti wulẹ̀ kẹ́ kò tún àgbo mi báyìí ni ó dàdí ẹ ẹ kú ọlọ́jọ́ náà. wọ́n o ti wá gbàlejò lónìí àlejò ikú ló sì gbà. èmi kẹ́ ẹ̀ èmi tí kú wá mi wá létí ọba mi kiri gbìyànjú fó kú àrìndàmì ikú awo èmi ni mo sọ bẹ́ẹ̀ fún. gbẹdúrà dákẹ́. ó mà gọ babaláwo aburú babaláwo ọ̀dàlẹ̀ babaláwo tó fọwọ́ ojúmọ́ tó fi ṣiṣẹ́ ẹbí ó burú o ìkàsínà pẹ̀lú tí mo bá bẹ̀ èmi tí mo sọ̀rọ̀ fún ara mi wọ́n ní kó wọlé lóòrò. ọ òbí bàbá rẹ dá tó bẹ́ẹ̀ ìpín lápẹkù ìyàtọ̀ dẹ̀jẹ̀ ní olórí bọ́ ọba délé kò bí kò fi mí hàn yọ sọ fún ọlóyè tèmi jẹ gbẹ́kẹ̀mí ọwọ́lẹ̀ lóòrò kò sólúwẹ̀ẹ́ kò sólúwẹ. jẹ́ ń wá kí ọ lọ́ba yìí ṣe mí lóore tó o fi sínú ògbèkùn tí ò jára ayé tí ò jẹ́rú ọ̀run tó o fi ságbede méjì òun ọ̀rọ̀ ayé lọ jáwọ́ ń bẹ̀ o àìjẹ́ bẹ́ẹ̀ à ń bọ̀ ní àti ìdè. ẹ ń bọ̀ ní etí ìdè ẹ ní dé tẹ ẹ bá wá pé ọkàn mi balẹ̀ pé ẹ ní gbé lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ dúró bẹ́ẹ̀ bá bá mi lójú oorun ọkùnrin lẹ́rìí tẹ ẹ bá rìn tẹ ẹ bá pàdé mi lẹ́sẹ̀ òpèjì ẹ pàdé ikú tí ọ̀pá yín èmi ni mo sọ bẹ́ẹ̀ irú àwọn olórí gúgú èwo rèé. ẹ ẹ tí ẹ kí n kojúlé irun ẹ̀yin eléyìí ọmọ ṣé n ò tún gbọdọ̀ kojúlé irun mọ́ ẹ̀yin náà ò ní sùn bọ́mọ eke bá gbẹ́gbẹ́ kíkú ìyá àti bàbá rẹ̀ náà gbẹ̀gbẹ́ wọn ó sin dànù bẹ́ẹ̀ ni mo sọ. So tí ẹ bá wá bí yín dá ẹ yọjú sí bí ẹyin dá ẹ tó bẹ́ẹ̀ ẹyin dá ẹ jáde ó ti dá ọmọ tí wọ́n ṣe fún yín bẹ́ẹ̀ bá bá mi lójú oorun ọkùnrin lẹ bá tẹ ẹ bá bùṣe dàdà bùṣe gèdè tẹ ẹ bá pàdé mi lẹ́sẹ̀ ògbèjì àrùn lẹ́kọ̀ọ́ orí yóò burú fún yín ẹ wá yọjú sí mi lójú rẹ ó yẹ yọjú sí mi lójú ayé ọyẹ kẹ yọjú sí mi lójú ayé n ó fi yé yín wípé àdó mẹ́ta làdó ayé ọ̀kan ti fọ́ ọ̀kan sọnù ọ̀kan òkú ń bẹ lápò mi tí mo fi dá lẹ́kùn àṣùfẹ́ wọn súnmọ́ rọ ẹ́ẹ́dì pọ́lì yóò burú fún yèmí mọ́ sọ bẹ́ẹ̀. ẹ̀wọ̀n ọ̀dà bẹ́ẹ̀ bá wá bá mi lójú ọrùn ọkọ̀ ilẹ̀ rí o bẹ́ẹ̀ bá rìnà tẹ́ bá pàdé mi létí ògbèjì òfò lẹ́sẹ̀ èmi mọ́ sọ bẹ́ẹ̀ èmi mọ́ sọ bẹ́ẹ̀. Ah, ẹni sùúrù sẹ́ẹ̀ mo sọ fún yín pé kẹ́ ẹ̀ ní mo ti dé àbí ṣé mo ti dé ah, ẹ dúró ṣé ẹ gbàgbọ́ wípé ogun kan wà tó lélẹ̀ yìí fún ṣẹ́ olúwa mo dẹ̀ dé báyìí ẹ ti bà ilé olúwa jẹ́ kí n tó dé ṣé èdè ṣe iṣẹ́ ìbálẹ̀ olúwa jẹ́ ẹ sọ fún mi tí kì bá ṣe pé ìyá ẹ wà pẹ̀lú alátàrọ̀ ọjọ́ tó mọrú tí ìbílẹ̀ àti kristi ń dá ń bí báyìí ṣé ẹ ti bà wá lórúkọ jẹ́ ẹ ó dá ọ ẹjọ́ owó tẹ ẹ gbà báwo lẹ ṣe ṣe. go owó tán fún mi àwọn gbogbo fúnra wọn ti jìkú seven thousand five. ẹ ṣé seven thousand five ló ní wọ́n pín ẹ nínú owó yẹn. náà jìkú wọ́n jì. rẹ́rẹ́ èmi bá bẹ lọ ọmọ ah, lavish lágbára ọlọ́run ọmọ lavish. àwọn ni o. sára yín yá sá. ẹnu ẹ sọ̀rùn ò lè parọ́ iwájú pẹpẹ iwájú ètò ń pa It's kò ju kó parọ́ pẹpẹ lọ ètò ń ṣe ìwà tó ewu tẹ́ẹ̀jọ́ wù tí wọ́n ìwọ ìwọ tí mo tó wà nínú àwọn alóore tó ń ṣe dáadáa ń bí àṣẹ ó kàn fi ah ìyá wa. jáde àwọn mẹ́tẹ̀ẹ̀ta bó ṣe wáyé ẹ bá mi bí wọn kò síjọ́ tí mo bọ́ ṣọ́ọ̀ṣì jọ sunday máa gbé rẹ̀ sí máa gbé wá máa gbé jàre máa ń gbé fún wọn ṣé mi ló yẹ ká ẹ ṣe rú ẹ fún ah, lọ́fàdà tẹ gbé wá tó jẹ́ pé ẹ ti mí sí white gan mọ́ àtàbẹ̀ ló kàn jẹ́ pé irú irú lẹ́kan irú woro irú pẹ̀tẹ̀ kóra ah, kó rẹ̀ wọ. ẹ ẹ gbádùn ah. ẹ ẹ sọ ìyá oníyàá di ẹlẹ́sẹ̀ kan àbọ̀. pẹ̀lú wàhálà tí wọ́n dojú kọ lórí ọ̀rọ̀ ọmọ sọ́ọ́rì yín gbé sá. alàgbà ẹ dìde bíi mẹ́wẹ̀dà ẹ fẹ́ sàlẹ̀ jìwà láìsá tó ní Joshua ni. ẹ má la wa sá o. tí mo bá wá ń kọ́ tó bá jalè tí mo bá wá ah, ń kọ́. a máa gbé pẹ́pẹ́ ni ẹ lọ. Eh? ẹyin mẹ́wàá yóò tó bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tún pọ̀ jù báyìí lọ ẹ̀ tó bẹ́ẹ̀. dáàdì ẹ má bínú sáré jọ. kó mọ̀ ṣe o tí kì bá ṣe Kristi tó gbà lọ́wọ́ mi yẹ yín yẹ yín màá ní kọ́ rí ìmọ́lẹ̀ láàyè mi. ìyá wa ẹ jẹ́ ká lé ẹlẹ́yẹrọ lọ náà ká padà wá fàbọ̀ fàjà. ṣé ń bọ̀ lẹ́ ń lọ. ẹlẹ́yẹrọ nìyí lóòótọ́ ẹlẹ́yẹrọ nìyí tẹ́ ẹ bá kúrò mi tẹ́ wà yẹn ilé á ga jù yín lọ. ìyá wa mi máa wí ó ń gbọ́ ẹ̀mú nọ́mbà wa kẹ́kẹ́ mi dáńgá ẹ̀ pé máa fọ etí ẹ̀ rèébé tí mo bá kó tó bá tún dún bẹ̀ yẹn tí o bá tún dún bẹ́yẹn màá ní kọ́ lọ dìẹ̀ mọ́ ilé àánú ni. ṣé ti dé báyìí àrà ọmọ yẹn ti yá. ní orúkọ Jésù. bá a ti aláàánú wa. báwo lè ṣe wọlé ẹ̀pẹ̀rẹ̀ ìjà kí ló yẹ tó ṣí géètì lẹ́ẹ̀tẹ̀ fúráì wọlé kálẹ̀ béèrè kálẹ̀ wá ẹ̀ lè sọ̀rọ̀ ní kí ló ṣẹlẹ̀ gangan. ògò ògò àwa ìlórí tó ní òrí èèyàn ṣé ìwọ ni ni ò tó wó ni ni àbí ìwọ ni ò tó gbìyàn táwa wá ta dúró yìí àwa ìwà bá ẹ ní àtẹ̀tẹ̀ ní ọ̀sán o wá ní wípé ìwọ rí èèyàn ẹ tó bá lóun ò rí àwa yìí kò rí èèyàn ajẹ́ wípé ojú rẹ̀ méjèèjì àìfàbọ̀ kó mọ̀ fi ẹ̀ lẹ̀ lọ. dá padà ikọ̀ nírí ìkọ̀kan wo bó ṣe ròyìn ẹ gan la ṣe báyìí wọ́n ní alábẹ láwọn yẹn wọ́n lọ lè fi ẹnu tó odidi lé àbí wá gbọ́ ìkìlọ̀ láwá fún ẹ o. ìkìlọ̀ yẹn dẹ ni pé ìyá ẹ la fẹ́ràn ẹ sí ọ̀rọ̀ tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ tó ń dá sí kó jáwọ́ àìjẹ́bẹ̀ àìjẹ́bẹ̀ kí ọjọ́ ìkúlẹ̀ rẹ kó mọ̀ ní. Ah, ah, àbí wèrè ni kò fẹ́ dà fún yín ní ṣé ẹ̀yọ́ ni ẹ̀rẹ́ tẹ́wọ́ bá ni bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yin mẹ́ẹ̀ta wà lẹ́ẹ̀ẹ́dọ́ kan tó bẹ́ẹ̀ ti ya wèrè ẹ̀gbà wa lè jẹ́ ẹgbà lásìmọ̀dé ẹ̀wọ̀n àwọn olóṣìṣẹ́ ìṣe ìṣiyèrè ni ẹ̀rọ mẹ́fà ah, ara ní ìbálò ayé ọmọ ọ̀bọ̀ náà kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀rọ bóyá ah, ẹ̀ ṣe dúró bóyá wọ́n ń ṣe yín èmi gan dábàá gan mi ò bá rí ẹ kí ló dé gangan àwọn ọlẹ́ àbẹ̀ṣiṣẹ́ oh my god wà á tani àwọn mẹ́ta kan bìtì ẹ̀ mọ́ bọ́ ṣe kúrò bí sísìn kò pàdé àwọn mẹ́ta kan àwọn mẹ́ta kan àwọn obìnrin mẹ́ta kan wọ́n kò wá bí ó pẹ̀ sí bómi bómi sòṣì ọ̀rọ̀ wọ́n wá bíbọn ìbẹ̀rẹ̀ sí ní bára yẹn ẹ èmi ìyá mi kan ọjọ́ kúnlẹ̀ wọ́n pe báwọn náà débi báwọn náà débi gan kò yé mi ṣé ó yẹ kó pàdé wọn náà. obìnrin aláwọ̀ obìnrin mẹ́ta. mo ló gbà mi ti ẹ̀ mọ́ bọ́ yẹn wọlé kan mi mọ́ bọ́ yẹn bọ́ yẹn jáde sẹ̀. ṣé màá parọ́ fún ẹ ni. ó dà mí ìrẹ́ ní bọ́dì. ó wà ní ah, ah, níbo ni mo gbàdé bí ibo náà pè bí. owó ìyẹn ó yẹ kó náà fẹ́ láyé náà. wọ́n kọ́ ní ṣọ́nà yóò fa gbogbo eléyìí jọ. òun fọ́ mi àwọn mẹ́ta máa parọ́ ni ṣé mi rí nǹkan kan ni àbí wọn lò kankan wọ́n pè mí fọ́rọ̀ táwa ní ìsìn ah. ibẹ̀ mọ̀ wá ń lọ lágbára ọlọ́run wẹ́rẹ́ là á gbọ́ ẹ wà oúnjẹ tẹ wá dé mọ́lẹ́ ní ìsìn ah. kọ́ sóúnjẹ lọ́wọ́ àtòbí ni ọ̀rọ̀ èmi ló ṣe kókó ah. ọ̀dà wẹ́rẹ́ là á gbọ́ ọ̀dà ìjà gbà sọ̀kalẹ̀ ayọ̀ ẹ̀lẹ́ o. òkú tẹ́ ẹ sí èmi ti mọ̀ pé pápá wáyá ẹsẹ̀ rẹ̀ yóò yọ ọ̀tà tẹ́ ẹ ti gbọ́ torí ẹ mọ̀ràn mi pé gbogbo ẹ̀ka ni o àṣírí yìí kò tún bọ̀ wáyá ẹ̀yẹn ẹlẹ́lẹ́yà yìí. ọmọ ọmọ aṣọ ọ̀tẹ́ o ọmọ ọdẹ dákú ọmọ aṣọ ọ̀tẹ́ o ọmọ máṣọ̀tẹ́ kó má bá àrùn kéwù obìnrin bá ṣàbòsí àwù lókè o ọkùnrin bá ṣàbòsí àwù nsàlẹ̀ ọmọdàkùn máṣọ̀tẹ́ kó má bá àrùn kéwù. èmi gbọ́dọ̀ náà ń pè ní máṣọ̀tẹ́ o bàbá o tó wàá sọ pé máṣọ̀tẹ́ èmi gbọ́dọ̀ náà ni wọ́n pè ní máṣọ̀tẹ́ o kàńtà o ọ̀gá adé olórin ni ẹ. o ah, mọ̀. a ah, ó máa tiẹ̀ lóhùn gan. bàjẹ́. àà ah, bàtẹ̀yàn bàtà olówó ń yọ. ṣọ́nà gbọ́n pa ẹ ní. àà mo gbọ́n pa olórin lèmi gbà bẹ́ẹ̀ ẹ̀yin tí mi ẹ̀ bá mi ká lọ bíúrì májá ayé bí ọlọ́ba ìrírí alágbàgbóró tó ń jẹ kásmá ìjà ọ̀gá ńlá ọmọ alábí o èmi ní jàgá bá ń fún gbogbo ní fújì pátá bíúrì sálàwà àtàtúnjọta o tó bá dọ̀dọ̀ mi wá sọ pé ìwọ ò rí mi. ọmọ ọmọ ọmọ no time no time to check time kí ṣàṣẹ ń ṣe ni jẹ́ ká ṣí kíni ká máa lọ pákéèjì má máa pariwo jù. ẹ ẹ ẹ wá o mi ní kan láti bẹ́yìn wèrè ṣe o torí mo gbé wèrè níyìn o Ronaldo àti Messi àti Neymar òun láyé máa ń ṣe wápọ̀ o ẹ má tì mí gàgà omi lọ́bì ọkọ ẹ má gbé mi lọ́bì ọkọ mi lọ o. kaso ọ̀gbẹ́ni kì í ṣe ogun ọ̀la máa fọ ọmọ gbòòrò ṣe ah, ẹ filẹ̀ fún mi abẹ́rẹ́ kan kíkọ aṣọ ìran kọ̀ọ̀kan kíkọ odò olómùyìn kì í po òṣàdá lọ ó yá ìgbélẹ̀. mi láò mi láò mi láò mi láò mi láò mi láò mi láò mi láò. jọba àdúgbò ó ní lọ́dọ̀ ọjọ́ kékeré níbẹ̀ ó ní kó jọba nílùú gbẹ̀fúlẹ̀lẹ̀. ilẹ̀ kẹ́pọ̀ lọ́jà lóòótọ́ kéèlé ní sàgóyàn láàyò olóńgì ní èsè ẹlẹ́dàá rẹ̀ mo ní ọlọ́gbàrọ̀ wá o bọ́mọ̀ wúlò fún agbe tí bá ń gbére lọ́rí olókun bọ́mọ̀ gbé lọ́rí olókun mọ́ ibi ni ọmọ gbé bọ̀ alùkò tí ń gbére lọ́rí ọlọ́sà bọ́mọ̀ gbére lé ọlọ́sà mọ́ ibi ni ọmọ gbé bọ̀ ọyà lọ gba ẹlẹ́dàá rẹ̀ rọ̀ wá. èmi ní ń ẹ̀yin ìyá mi ẹ̀ làá mi olè ò ní dàgbà kọ́ máa ṣe lójú fìrí n ò ṣe tìrí. èèwọ̀ kí lẹ mú wákàtà mi yìí ẹran abọ ọ̀hún lélẹ́yìí. ẹ àbọ̀ ń gbọ́ mi wèrè tá ẹ mú wọ̀ jáwó. wèrè ń lógo wèrè táwọn ọmọ mi sọ fún mi pé wèrè kò síbi tó tí wọ́n káàkiri àgbáláyé kò síbi tó ti kọ́ ni. ẹ wò mí ṣé màá lè mẹ́mẹ́kọ́ dáfẹ́ máa lọ ọmọ tó tó ẹ̀ sáà kọ́ pa àjẹ́ ìwọ́ kò sí àlùbáríkà kankan lára rẹ̀ mọ́ gbogbo tí ń jàǹfààní lára rẹ̀ wọ́n ti lò wọ́n ti lò gbogbo àlùbáríkà rẹ̀ kò sí nǹkan kan lára ẹ̀ mọ́. láṣọ. nice. baba baba kí ló sọ. sẹ́gbọ́n wọ́n ní wèrè tẹ́gbẹ́ wọn ní kò lógo pé gbogbo ògbó ẹ̀ wọ́n ti lò gbogbo ògbó ẹ̀ pé kò sí kankan nínú ẹlẹ́dàá ẹ̀ mọ́ ẹ̀yin náà ìwọ máa wọ́n ṣe gbogbo alátàsé ẹ̀wọ́ tí mo fún yín náà àgàgà ẹ̀wọ̀ yìí kí nìkan tó sọ fún mi. kò tó ti kọrin àtàbújá ni o àti Port ni o àti ni o síbi tó ti mọ nílẹ̀ ibo ẹ ogun ẹ̀kọ́ sẹ́ lè gbogbo kó o sọ bẹ́ẹ̀ fún mi. Ah, ah. tó ní kìmì tó ti kọrin Bauchi kọrin ní Kaduna kọrin ní Port kọrin lẹ́kùn wèrè tó ní kìmì mi wèrè tó tí kì orin náà máa ń kọ̀ lábẹ́ gbọ́. gbogbo nǹkan ara rẹ wọn ti lò kódà òsì ti ń bẹ lára ó lè má látàfọ́ mú tí èjáde láyé. ẹ wò mí kò sí ṣíṣe kọ sáìṣe ẹni tó gbà rọwá náà ni ó gbé lọ torí kò tún gbọdọ̀ lo ogún ìṣẹ́jú nú ọgbà tèmi ẹ wá lọ dá padà bí ẹ ti gbé ni o. bàbá kílẹ̀ ń sọ ẹ wèrè tèmi recommend wèrè tó ṣe pé o ti kọrin Canada kọrin anywhere ló tó di pé wèrè tó ní kìmì. ìlójú ọjà pé wọ́n ti lo gbogbo ògo rẹ̀ tán àbẹ̀dẹ̀ wo nìyún ẹ jẹ́ bàbá sí kò pẹ́ jù lọ́la láti wá mi ẹ wò mí kò sígbà tó o wá nígbà mo ti gbàgbá lé owó tèmi ò ní bọ́ ọ̀tún sí ọmọ tuntun yìí sàkọ́pa àjẹ ẹ yà tó ẹ bá ti rí wèrè gidi tó sì lásìkì ìmí ọ̀bọ̀ ṣe. owó ni ẹ owó. ẹ wò ẹ sàkà lọ ẹ wá lọ gbé owó mi ẹ wá lọ gbé ẹ gbé wá sí òkè. yàrá ṣe ẹyẹ máa fún ẹ. ẹ bọ́ àyíká rẹ. ẹ jẹ́ ká lọ ṣe fẹ́ dúró ni ẹ wó wó wa ẹ wó wó wa ẹ wó wó wa. ẹni tí wọ́n sọ fún mi ló òkú ẹ̀ pé Pasuma dán ọ̀gá ńlá gan pé kò lóko tó pé òtítọ́ òtítọ́ yín láyé ṣé màá ti lógo tùbà tó nínú orin tó adúrógo mi lẹ́yìn ẹ̀ ah, ẹ má gbà ọ́. ẹ̀ lè gbádùn wọn bẹ́ẹ̀. ó dùn ṣé ọlọ́ṣẹ́ ló ń ṣe. ti dáàbì tẹ̀sán páwọn gbádùn. ń ṣẹlẹ̀ my dear. ẹ jẹun yìí náà gbẹlẹ wá lọ. my dear. mo bọ̀ mo bọ̀ mo ẹ̀ tún jọ yìí. ẹgbẹ́ màmá ẹgbẹ́ kọ́ọ̀lù. tí mo mọ̀ gbé fóònù sí báyìí for God's sake. Ah! ọ̀sẹ̀ mo dáràn mo dáràn mo lè mọ ah, ok jẹ́ kí n pe bàbá náà. ó parí pẹ̀lú tó ń jọ sọ ní táìmì dára I need to see mama tonight at all cost. Àjọkẹ́ rẹ̀ where's my car key? Give me the car key. No. Kí ló dé? It's give me the car key. I need to go out right now. Ṣé ẹ̀gbọ́n táwọn Yorùbá máa ń sọ wípé ọba lóúnjẹ ni kò yẹ ká dìde lórí oúnjẹ yìí náà. Àjọkẹ́ it's important that I must go out tonight. Let me have the car key. Hello. You're going nowhere. come mi ò tiẹ̀ yọ̀ǹda yín. But ah! it's very important. It's very, very important. Please, please, let me have the card. Èmi ni wọ́n release kí I won't release this key. Ẹ ah! káàdì hear yìí. Then there's a problem. Problem is true. Grandma! Grandma! Ah, mama ò wá. Grandma! Mama wá ṣọ́ọ̀bù me? ẹ kú sẹ́lẹ̀ wa. ẹ pẹ̀lẹ́ ẹ dákun wa màmá olóúnjẹ ni mo béèrè. wọn ò sí ilé wọn lọ rìn àjò. wọn lọ rìn àjò. wọn lọ rìn àjò. pọ̀ ọ̀rọ̀ ọmọ wọn ni wọn bá lọ rìn àjò. ẹ dákun ó tó gbà ó jẹ́ ti lọ. ó ti tó bí ijọ́ mélòó kan tẹ́lẹ̀. wọ́n jáde yóò tó bí ijọ́ mélòó kan láì sọ fún mi ẹ dákun ma. ibo ni wọ́n lọ gangan jù ẹ gbọ́ ẹ má kó èmi fún ẹ lè mọ bí mi béèrè kí ni ẹ ti rí mo lẹ́yìn òsì ilé ẹni bó wọ́n lọ́mọ sọ bí wọ́n lọ fún yín ẹ tó wá wípé kinní kan ẹ dákun ẹ mọ yọ ayé mi lẹ́nu. wọn ò rọ́dọ̀ fọmọ nìkan jùmọ̀ tí wọn pẹ̀lú àdé ìdíbẹ̀ láàrin mi pẹ̀lú wọn á gan mọ́ bẹ́ẹ̀ bá lọ rẹ ẹ ṣe kẹfà láyọ̀ wọn náà ẹlẹ́dàá mi ò bí yín ẹlẹ́dàá ọwọ́ mi ò bí yín o wàhálà tí ṣe lórí yín kọ́kọ́ ẹ ẹ ẹ ẹ ẹjọ́ ìdìbà mo ní bẹ̀rẹ̀ kọ́ owó ìgbàlẹ̀ sí mi lára. ẹ ẹ̀kọ́ tó dẹ ẹni bá bẹ fẹ́ ìdájọ́ mi náà tó fẹ́ bèrè. àdírẹ́sì ibẹ̀ náà ló. ṣe rí tí bàbá ìwọ máa dé kíákíá ó máa kọ́ bẹ̀rẹ̀ kan ṣọ̀pù yẹn màá ní ìṣọ̀pù tó sí mi láì dáhùn màá jẹ́ kí ẹ̀mọ̀ ìfẹ́ olówó ló sọ̀rọ̀ ìta ìpínsẹ̀ ní ó dé jọ́ sí kan ó léwu ìgbésí ayé gbogbo ẹ̀dá ọ̀mí rẹ̀ o ní ìbáyé fi ṣẹlẹ̀ o it's okay. gbọ́dọ̀.

kí n tó dúró. dama ẹyẹ fọkàn balẹ̀ ó ti máa wà lọ́dà ẹ máa fọkàn pẹ̀lú àti. Ah, kí n máa fọkàn kan dáadáa ọlọ́run ṣàánú mi ṣàánú mi má darí wà látòrí ọmọ. àpinnu mẹ́kọ̀ọ́ kọ́ ah! ọlọ́run bá ń darí ìyá ìpadà wáyé okay right for the last time. má tiẹ̀ ló pé ah, sífù tiẹ̀ ni kò sífù ọ̀ máa ti ṣe mí òkè ah, ó tún pè mí ẹ lọ sífù. ẹ lọ mama níbo lẹ ń bo lẹ gbà lọ láti jọ yìí kí ló lẹ ń bo lẹ gbé fóònù sọ sí mo ń gbé nọ́mbà yẹn ẹ gbé kọ́ọ̀lù. ṣé ìkọ́ ọmọ sí ọ èyí tí ń ṣe bí ọmọ kọjá gbọdọ̀ dàdú orí fúntàn bá mi sọ o. ìtò ń ṣe èyí ju ohun tó ń lọ àbí nítorí ṣe yẹn náà ló máa ń pa yìí àbọ̀lẹ́ burúkú ni yìí ni ayé yóò fẹ́ dáa ni màmá. ọ̀pẹ káyé èdè tó bàjẹ́ àní káyé tèmi ọmọ ti bàjẹ́ mi mọ wà ní àbí sẹ́lẹ̀ ìgbádùn sà mo rò pé lẹ́yìn ìgbádùn. ẹ bọ́ ní tí mò ń torí ẹ̀ fún yín lówó everyday ṣe ẹ jẹ́ bí ọmọdé ni. ta ni sí fún wèrè. mo rò pé mo rò pé ẹ ti wọ wèrè. gbọ́ jẹ́dá ló pọ̀ lórí aago fún mi. àbó mo rò pé orí ẹ lè jẹ̀bú. màmá pa fóònù orí ìyá ẹ burú orí ìyá orí yín burú ẹni ẹni jẹrẹ ẹyọ lórí kúkú ìyá ìyá fò yìí tí ọrẹ tí ń bá ìwà ọkẹ tán ẹ jẹ ìdóbìsìlìyà máa jẹ kẹmọ ìgbà ẹ ti ṣe olówó. ondo ondo ah má bàbá tí tọ́nu tó mọ̀ ọ́ jáde ondo ondo ondo ondo ondo ondo ondo ondo. Ah! ọbẹ̀ ó tún dà ẹ̀rọ àjèrè gbó torí mo ṣe ń bọ̀ tí hmm. mo ní kí n sọ dá títì hmm. bá ní mọ́tò yẹn bá jẹ́ bá tó bá yí ajá àdìgbò lùgì ni o hmm. sọ pé kí ni mo fi mọ̀ tó bá tó ọkọ̀ gbalá kọ̀ọ̀kan bá ó lọ sókè ẹlẹ́kejì bá ẹlẹ́kẹta bá bẹ̀ mo ti discover pé ajá àdìgbò lùgì ni àdìgbò lùgì kẹ̀dẹ̀ rẹ̀ ìwọ́n máa ń láì. ọbẹ̀ gbó láti jọ yìí méjì bá ìyá mi bínú sí ẹ̀ torí àwọn gangan yóò ṣe inú mi dùn sí ṣùgbọ́n ìwọ gbé wa lókè lóyún mọ́ máa jẹ́ ẹ́ ó tún wàá jẹ́ dìgbòlugi inú mi jọ. ṣé gbogbo ilé tó ń sọ yìí bàbá ló fi jọ. bàbá bàbá àgbo dídájú mi tó bá a rí lókìlì bèyí lórí báyìí lókìlì náà àkọ́kọ́ yọ̀mọ́dọ̀ yọ̀mọ́ báyìí ẹ bá mi mọ́ mi jẹ́ torí wo gbé wáyìí pápá pápá pápá sáré yanjú ẹ pápá ó dọ̀bẹ̀ yìí. òǹdó ó dọ̀bẹ̀ yìí. Ọláyẹmí ọjà wo máa kọ́ ṣẹlẹ̀ má dàá pẹ́ ní ogun ẹ̀ pápá padà sáájú sáámú bí wá gbọ̀wọ̀ lílọ́sìn ló mú ìṣàlẹ̀ wájú òmùkẹ́ sí ìwà àtẹ̀mísá wá igi igi ó lè ṣe é mẹ́wàá mẹ́wàá kíákíá. àbí jẹ ẹ bọ́ra. kó bàgbájà alẹ bàgbájà alẹ etí dẹnu ẹ. bàjẹ́ alẹ ah! jẹ́ àbájẹ́ ìfẹ́ bàjẹ́ olóògùn kú bàjẹ́ alẹ. olóòṣù lẹ́yìn jẹ́ àgbẹ̀dọ̀ kìlì mi àgbẹ̀dọ̀ kìlì mi ah! olóògùn kú ẹ̀ wọ́n gbé bẹ́ẹ̀ ṣé wọ́n gbé bẹ́ẹ̀ olórí burúkú ni wọ́n á. wọ́n àgbélò kí mi lọ olóòṣù no no no no no no no! kọ́mẹ́ kọ́mẹ́. mi ò ṣe wèrè o o kì í ṣe wèrè. wọ́n ṣe wèrè ṣé àwa wa ṣe wèrè gbòǹgbòǹgbò gbòǹgbòǹgbò gbòǹ àwa dàgbò ṣé èyí àtọ̀ sí àwọn ọmọ kankan ṣe wèrè yìí. last time tí mo tí mo mọ̀ láti pé mo kúrò ní US mo ní mò ń bọ̀ Nàìjíríà àfi mo ṣe bára mi ní condition tí mo wà yìí ẹ jọ kí ni irú aṣọ báyìí ń ṣe lára mi irú aṣọ báyìí ò yẹ mí ẹjọ ìlú wo mo wà yìí ẹjọ. sori tí bá ní kí n view appearance ẹ bó ṣe wà yìí wà á ti tó wèrè thirty years because gbélé tó kó síbi ah, ó ti pẹ́ gan-an nǹkan tó wọ̀ náà mi ń ṣe wèrè ṣe mí lóore lórúkọ mi ìlú òyìnbó mo ti ń gbé láti ọjọ́ tó ti pẹ́ ìlú wo la wà yìí ẹjọ́. igbó ọ̀rà ló wà yìí igbó ọ̀rà mo léèyàn ń gbó ọ̀rà kò possible èèyàn ń gbó ọ̀rà sórí wèrè ẹ̀kan péré ni mo mọ̀ ń gbó ọ̀rà yìí obìnrin dẹ̀ ni mi ìrọ́kùnrin rí gbogbo gbígbà ẹ̀ ṣe tóbi tó agboolé aríkúmàṣá ilé olúwo àsápéọlà bàbá nìyẹn o bàbá yìí o ṣé o mọ bàbá ni ṣé ṣé tó bá rí bàbá nìṣó dàmọ̀. bẹ́ẹ̀ ni tó bá rí mi tó bá gbọ́ tẹnu mi wọ́n dá mi mọ̀. jẹ́ ká mi lọ sọ́dọ̀ bàbá. mo mọ̀ wọ́n aṣẹ́lẹ̀ bẹ́ẹ̀ dèdè gbé lókìlì mi tó dín gbé wọ̀lì olóbùkú ọ̀wà gbélókì mi wọ́n fẹ́ gbé lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lè gbé lọ kiri tó dín gbé wọ̀lì bá ti gbé wọ̀lì tán àṣà wa mú lọ. ṣé ká ká kújọ wọlé gbọ́ jẹ gbọ́ jẹ. má pẹ́ o. òkùnkù máa gbé lókìlì mi lọ. òǹdó má pẹ́ o. ẹwẹ́ amẹ́wá. má pẹ́ jọ tọrọ náà o. a lè sọ pé o ti come back number kó jẹ́ pé sáfíìsì ni mo máa wà wá. Oye ó yé mi ó yé mi. ibi tẹ̀sán ọ̀dí. ó yé mi sọ́jà. ẹ má sá fún mi. jọ. òǹdó. ẹ̀yìn eléwo ló sọ pé òun fẹ́ rí mi nù yín wèrè ó fi fẹ́ rí ẹ wèrè dùgbò lu kí yé gbọ́ èyí ti ṣe wọ́n lọ pọ̀ fẹ́ rí mi. sẹ́yìn ni olúwo àsápéọlá. èmi olúwo ni mò ń sọ̀rọ̀ yìí. agboolé aríkúsá sí la wà yìí. agboolé aríkúsá la wà yìí. kí ló dé ta ni bárábò bóò ni wọ́n ṣe jẹ́ nínú agboolé wa ní àyìn. èmi ni ọmọ ọmọ àyìnlá tí wàá gbégi lódò. ọmọ àyìnlá tí wàá gbégi lódò rè. bẹ́ẹ̀ni ẹ dákun ẹ ní sórí ibú ẹ dákun ẹ dákun ẹ dákun ọmọ tẹ́ ń wò yìí ọmọ ẹ̀gbọ́n mi ni ẹ dákun síkùn rẹ náà síkùn rẹ síkùn rẹ ẹ dúró dákun dákun àkọ́kọ́ nìwọ ni àbí èkejì àbí gbogbo ló ṣe jẹ́ nú ọmọ. àkọ́bí tó wà lóyìnbó. ifá ṣe mí lóore rẹ̀. bẹ́ẹ̀ ni. ìyá jẹrè ọmọ ẹ̀gbọ́n mi lọmọ yìí ń bọ́ ti rí. bàbá wèrè gidi lẹ́yìn wèrè wèrè pọ́nbélé lẹ́sàn-án sàn gidi ló ṣe wáyé ah. ààrẹ ṣe ń yá mi. ẹ wo ẹ dákun o gbogbo tí òye yín wọn láyé yín báyìí o ṣé ẹ rí bàbá tó bí ẹ̀gbọ́n tèmi ni bẹ́ẹ̀ni bá sọ ọdún fún àwọn ìyá rẹ̀ ó máa mú wọn lọ báyìí tí wọ́n wà bá ń dẹ̀kú wọn máa jàkà ń gba ẹ̀gbọ́n mi kú tán nìyá wọn bá kó ọ rẹ́sọ́ọ̀sì ó ní wọ́n mọ̀ wá bí ìṣẹ̀sí mọ́ àtìgbà náà lèmi ti rí ọgbẹ̀yìn níbo ló ti àkò yìí. ẹ ṣe ẹ ṣe ti ní ọ̀dà ẹ dákun ẹ máa lọ ẹ máa lọ. ẹ máa lọ. bàbá bá para para para ń bọ̀ ya mo tó pe nọ́mbà yín gba nọ́mbà yóò wá lọ ìyẹn ló wá bẹ̀rẹ̀ sí dẹ́rù bà pé kí ló lè máa ṣẹlẹ̀. Ah, ó yẹ ṣe ẹyin kò wò pé kò rọrùn kí mọ́rin yín pẹ̀lú ti ṣẹlẹ̀ sí mi. ilé mi ọba sí nílé bí wọn bá wá mi wá wọn ìbá mi bẹ́ẹ̀ sì pé aago mi tí ọba ti sí náà ń bẹ̀ kò ní lọ. ẹ wọ ẹgbẹgbẹ gbogbo èyí ẹbẹ mi yín láti ríra ẹ nísìn ojú ti kọjú lè ṣe káàlọ ọ̀tọ̀ ni ẹ máa gbọ́ ọ̀rọ̀ tá à ń wí o ti fẹ́ lẹ́yìn o ṣe mọ̀ yí pé ìyá tí mo ní kó máa bá ń tọ́jú ara bí ìyá ìhun náà ó ti rìnrìn àjò ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ yí pé àwọn àjànú burúkú burúkú wọn yọjú sí mi lójú oorun ìrọ̀rùn sùn mọ́ ìgbọ̀dọ̀ kúrọ́ fún aláwọ̀ yọjú sí mi ó yọjú sí mi ó lébi ń pa fi ọmọ ìgbà ń kí n sin sọ ṣe pàtàkì. náà ká ọmọ yìí dà. bí mo máa ní kí n tètè wá báyìí kẹ́ ẹ tètè jẹ́ àmọ́ tá a bá ṣe sí. a ẹ̀ nǹkankan ọmọ wípé bí ẹ̀gún bá lọ́wọ́ tó bá lẹ́sẹ̀ ṣùgbọ́n obere obìnrin tí ń bọ́ tọ́jú ọmọ òun ń bolo lòun lọ ti àbó òtí ìpadà fojú rí òun wò ẹ ẹ gbẹnu sọrun òun wojú ẹ kí ni ọ èsì èèyàn rẹ ah, òun wò pé kí tó lò rè ọmọ tí wọ́n lò yìí á ah, wò náà kó tó fi sì sọ o wọ́n fáwọn babaláwo náà ó ṣe ti kọ́ rẹ̀ ní ọgbọ́n bẹ̀ ọmọ ẹ̀gbọ́n tèmi ló lo bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. bàbá ẹ ṣàlàyé fún gbogbo orí eléyìí jọ́nà o níta sọ fún mi ni pé olùwọ̀ pé ẹni tí n bá ti fojú kàn bí olùwọ̀ ní ká lò. wọ́n ní bàbá pàjẹ́ tajẹ́ tajẹ́ lajẹ́ dání lóhùn bá a bá sì pèsè ẹ̀kúnṣẹ́ fún tó ń tẹ́ fún ẹ̀ ní dání lóhùn àjàló ló sàtọ̀ lẹ́yìn. èjì kọ́kọ́ ń wòrì èjì kọ́kọ́ ń wòrì ọmọ asẹ́gilẹ́dẹ́ ọmọ làkọ́là sọ̀rọ̀ nísìnyí sẹ ti parí báyìí. bẹ́ẹ̀ni. ṣé ẹ jẹ́ kí iṣẹ́ yìí kó nípa débi pé màá ní owó tí ó yà múra. Hmm. ṣé mo pé mo ní lọ́kàn pé mo sì máa ṣe sẹ́nitọ̀ nílùú yìí. mo sì fẹ́ di ààrẹ orílẹ̀-èdè. Hmm. owó lè yẹn sì fi pe owó ṣé owó tí àwọn èèyàn ṣe há ni. ẹ wọ ọmọ bẹ́ẹ̀ ó rí gbẹngbẹ mi náà pèmí ní bàbá pé alájẹ tàbí tajẹ ní fọhùn ọgbẹgbẹ ọmọ alákòólá sọ̀rọ̀. tọ́ ọ bá kó yé ìpẹ̀jọba owó ni wọ́n fi ara lọ́ọ̀rẹ́ mi ni mo sọ owó ńláńlá àkórírin owó ńláńlá àfi ra màálù bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ọ̀là tí ó lù. ó tó kù béèrè kan ẹ dákun iṣẹ́ tẹ́ ẹ bá mi ṣe ṣe pé kankan bẹ táwọn olóògbé ń pè ní repercussion ṣé kò ní bíi àtẹ̀yìn àtẹ̀yìn àtẹ̀yìn àtẹ̀yìn tú. ṣé tí mo fẹ́ ṣe ṣé kò ní tẹ̀yìn ṣé kò ní tẹ̀yìn ní pàápàá. kókó ẹ̀ lẹ́mọ̀ sórí bí ọmọkùnrin ọ̀hún àbí obìnrin ni tó bá ti fi lè ya wèrè kò gbọdọ̀ kó làkàtà rẹ̀ ibi tó ti máa fún un. ọwọ́ àmọ́ wọ́nà bó ṣe máa fún lóúnjẹ lóòrèkóòrè ọmọ ọmọ ìjó ọmọ àbájá ìgbàgbé olóore àgùntàn gbọdọ̀ gbàgbé ilé yìí. bọ́ ọ bá ti ń fún wèrè lóúnjẹ wèrè ò ní kú olójú kan bẹ́ẹ̀ ni bí bá ṣe ń gíríkì inú wèrè sí lóhun tí ọmọ kò sí. àmọ́ tọ́ba ẹni ṣe bí eré bí eré tọ́ọ̀bá fún lóúnjẹ tọ́ba ẹ lọ. kí ni ọ̀sẹ̀ yẹn èsúró pàdídà yóò máa lájà gbígbó ọjà wòlé tí ó gbajúmọ̀ ah, ah. bàbá mẹ́jẹ̀ yà wòlé. ẹ ẹ ògbọ́n náà mùtú tó ní gbogbo wọn tó ń wò tí wọn là tí wọn lu káàkiri àgbáyé ilẹ̀ ìsàlẹ̀ ọ̀rọ̀ kálukú lọ́lẹ́gbẹ̀ẹ́ ohun tí kálukú fi tẹ́lẹ̀ ọ̀bẹ̀ wọn àní sọ fún ọ. Hello. Good afternoon, sir. How are you, my brother? Fine, sir. Can I assist you? Uh, actually, sir, Odukoya Avenue, mo lọ, sir. Odukoya Avenue. Yes, sir. Odukoya Avenue. Ah, mi ò ní débẹ̀ but màá gba wájú ìyànà ìwájú bẹ̀rẹ̀ kọjá. Ṣé o mind? No problem, sir. Because Bito Wai is a very dangerous zone. Thank you, sir. That's very good. How are you? Fine, sir. What's the name? Eh, Ṣemilore, sir. Ṣemilore. Yes, sir. God bless you. Thank you, God sir. Oya gbé bàgẹ́ sí yẹ̀yẹ̀ kan. All right, sir. Yeah. thank you very much sir. no it's a pleasure. Um, dàbẹ̀ pé we are just back to the country. yes sir. Hey, eh, wo ló ti mọ̀ yẹn. us sir. us. yes sir. oh that's good. Eh, are wa ń kọ́ <laughs> that's very good that's very good. Uh, ti pẹ́ mo kàn wò pé uber tí ẹ kó wá gbé mi mo ń expect látàárọ̀ mi rí. okay that's your your driver or. yes sir oh that's very good. ẹ mú wa surprise yìí sí pé bẹ́ẹ̀ park ẹ̀ dey help so mi mọ̀ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ṣì wà ń lu ìsà. no look let me tell you this sori one thing about life is this tó o bá ní nǹkan kan tó o bá fi ṣàánú ìwọ náà ń retí nǹkan tó tún pọ̀ sí. so aláàánú sì kú ní tó máa ń bá àwọn èèyàn lẹ́rù ni wípé ẹlòmíràn tẹ máa ṣe irú rẹ̀ báyìí tó dẹ̀ di problem sí ẹ̀ lọ́rùn bí kò lè sọ pé ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ sóhun kíní kankan pẹ̀lú nìyẹn tí òbí jẹ́ káwọn èèyàn ṣe oore mọ́ bọ̀tọ̀ olórí ṣìkò náà lù ah. ọlọ́sà àjẹká máa tá a bá ti ṣe dáadáa ìyá rere dáadáa ó mì pé dáadáa tí wọn náà ń ṣe ìwọ náà ń jèrè ẹ̀ tàbí èrè dáadáa táwọn parents ẹ̀ ti ṣe Once again, I welcome you back to the country. Thank you, sir. Congratulations. Thank you, sir. Um, mo believe pé ti dé finally nìyẹn pé kó tó ń padà lọ. Ìlú wa náà dáa gan-an, ẹ salvage ẹ̀ papọ̀ kó lè dùn. God bless you. Oh, yeah, you are welcome. Fóònù mi ni. O ṣe. Thank you, sir. Hello àwa apọ́nuwọ̀ ebó bímọ ee ṣe fọmọ tí ẹ sọ olùwọ. èyí tó bá wá rí bẹ́ẹ̀ bàbá ẹ pàwọ́dà ẹ tàwọn ṣe ni. a pàwọ́dà àtàwọn ṣe. sẹ ẹ bà ẹ bà ká yẹ tèmi ọba jẹ. ọmọ yìí ọyá mú kíni kò lóṣù lọ. mo sọnù lé. ṣe bàbá ẹ má jẹ́ wọlé ẹ yẹjú kíní ni o. ṣé ẹni gbogbo ìtẹ́fẹ́ pàdé ṣe ní tó lè dá wàhálà rẹ gidi ni o. sọrí sórí gbogbo ibi tó máa ń ṣe wèrè dé ìwọ náà ṣe jù bẹ́ẹ̀ lọ. ẹ má jẹ́ ṣe wèrè o ibi ó sì wọ́kọ̀ dẹ̀. ẹsẹ̀ léèrè tó. èyí ò ní ó burú jù ẹ wá gbọ́ ẹyin dà ẹ wò ó ẹ gbọ́ ó ee eh, rádaràda èmi ni ẹ̀rọ àbí àbí ẹ̀rọ kíni ṣe rí nígbà tí àwọn bàbá kọ́ bẹ̀rẹ̀ ìjọ kìnìún ọ̀nà ní ní twenty twenty two oh four nígbà tí judasi judasi judasi nígbà tí nígbà tó lọ́wọ́ fi àwọn èèyàn hàn wọ́n ní wọ́n ọ̀nẹ́bíà hàn ọ̀nẹ́bíà hàn ọ̀nẹ́bíà hàn àyàbẹ̀wò lẹ̀ fọ́ ni ìwọ júdásí ooo àwa ni ọmọ lẹ́yìn jù. ọ̀lẹ́wọ̀n ọ̀hún ọba gbìn lọ́ọ́bà kan ìbí lọ́lọ́pẹ́ àwọn àmàlẹ́ ọlọ́pẹ́ ooo. ọkọ ọkọ mi ni ah. hmm. ṣé kí wàá ṣọkọ mi tí wọn ń wọ báyá ní tiwọn ní gbẹrù ẹ ò ní kò mí lè èmi àtọkọ mi lájọ máa máa yé. tóbi ò ní bínú. ìyá méjèèjì náà ni má bínú bẹ́ẹ̀ lọ́wọ́ tí mo ṣì wà yìí nsìn àsìkò ọpẹ́ lélẹ̀ jẹ́ kí n fara mọ́ wọn. bẹ́ẹ̀ni màámi mo dúpẹ́ gidigidi lọ́wọ́ lọ́wọ́ mo lè ti dúpẹ́ lọ́wọ́ yín náà. ṣé gbogbo tẹ máa ń sọ fún mi bá ti mọ ní us wípé kí n tara máa dúra mo ṣe ń rí sí ni o mo ṣe ń rí ni. àdúrà ṣe pàtàkì bíbélì jẹ́ ká mọ̀ pé àdúrà ni ọ̀pá kristẹni láti bọ́ ọlọ́run mà. ẹ wo ẹ wo mọ mi èmi nínú mi dùn lọ́dọ̀ tèmi torí tí n bá rìn skul báyìí mò ń nílé rìn wọ́n máa ní ẹ̀gbọ́n ènìyàn o wèrè lẹ̀gbọ́n ẹ o kinní kan lẹ̀gbọ́n ẹ oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn máa ń sọ sí mi skul àmọ́ ṣe bí mi náà wà lọ́jọ́ tèmi ẹ̀gbọ́n mi wá lélẹ̀ mo lè fi wọ́n yangàn láwùjọ ah, olúwa ò mà ṣe o. jésù mi ṣeun ṣeun ọlọ́run mi ṣeun ṣeun jésù mi ṣeun ṣeun ọlọ́run mi ṣeun máa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ máa gbéga máa gbé jésù mi gẹ́gẹ́ ọwọ́ mi lókè yá yára kálẹ́lúyà rẹpẹtẹ. ẹ wò ah. tẹ bá lọ sórókè kan sìn màámi ajọ ń lọ ni o. ó now it's time for celebration. bẹ́ẹ̀ tọ́ ni olúwa mo dúpẹ́ ẹ̀bí mi kọ́ ni èmi náà rí olúwa ó ti dá báyìí ó ti dá báyìí. Ah, fún ìdùnnú àti ayọ̀ tá a rí ayọ̀ ní tọ́nu ilé yìí o ah, ti dé ayọ̀ ti dé. ọ̀pọ̀ ló fọ́ ọmọ ṣòwò.